ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ. Gori mi ba mi ṣe Gori mi ba mi ṣe. E, àtẹ̀wọ́ ọmọ ò bala a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́ a ò mẹ́ni tó kọ́ I pray for grace oh, and I pray for blessing. kí ló lóore wọlé o my destiny. Yes, I pray for grace. And I pray for mercy. Yes, ma. Yes, ma. mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ sì ń sọ mo gbalẹ́kùgbalẹ́kù ẹ dà mí kò dẹ lóhùn bíi. ẹ dà mí lóhùn. Ah, ìjẹ̀bú ọ̀ wá lè jálẹ̀kùn wọlé. mo fẹ́ jálẹ̀kùn mo fi ọlọ́run bẹ̀ mo fi babaláwo bẹ̀ mo fi àwọn fèrè àrí bẹ̀ ẹ sì rú mi bẹ̀. wọ́n ti jálẹ̀kùn náà bàbá dọ́dọ̀ mi tó bá yẹ kó ṣe kọ́kọ́ fúnra ẹ̀ nínú ilé kọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá dúró ìjà tẹ̀lé ìjọ́ká ló jálẹ̀kùn jọ ẹ máa bọ̀. mo gbìyànjú ẹ ṣílẹ̀kùn mi ẹ ṣílẹ̀kùn mi. òṣì náà máyọ̀wá. máyọ̀wá fi ṣílẹ̀kùn rẹ̀. báyọ̀ rẹ̀ ṣílẹ̀kùn rẹ̀ mọ́mí is back. máyọ̀wá. máyọ̀wá mọ́mí is back o. máyọ̀wá ẹ kò mọ tó máa ṣẹlẹ̀ bá mi lọ sínú mọ́tò níbi gíà yẹn wà á rí extra thing <laughs> ẹ máa mú yẹn dání just in case. ṣé ìgbà sọ ma your mom is back bá mi sọ fún máyọ̀wá mọ́ mi ni. is mọ́ mi o. mi ìjọ nítorí ọlọ́run ọkọ mi ṣàánú fún mi ọkọ mi ìjọ nítorí ọlọ́run mi. Ah! Ah! Acude! bá mi mú o bá mi mú má jọ kí ẹ lọ́ba mi sàmú mú múlẹ̀ múlẹ̀ mú jìnnà o ṣe bábà ń gé dìde. pé yóò do, dùn dídí sí o ṣe o. bábà ń gé dìde tí má yóò bá ti kú tó bá ti pa mí mi ò lè kú mọ́. má yóò wá tó fẹ́ pa mí ni ọkọ mi kí ló dé tó ń gbé mi lẹ́yìn sókè ṣé bí mo ń bẹ sọ̀rọ̀ ní gbogbo ìgbà mo dẹ̀ ń jẹ́ kó yẹ wípé ikú kankan ò ní pa ẹ́ àrùn káwọn kan ò ní gbé ẹ dùn gbogbo ọba ni mò ń pray fún ẹ náà ẹ mọ́jọ̀ wá tí o fẹ́ kí n jáde láyé ní kíákíá ni ọkọ òtítọ́ yégbọn yégbọn yégbọn yégbọn yégbọn yégbọn yégbọn òtítọ́ òtítọ́ òtítọ́ mommy is here now okay mommy is here now you can look at me okay just look at my face uh-huh. mommy is here now mo wà ń bí okay you are not going to die you are not going to die don't do that again eh? Mayowa don't you ever do that again ṣé o mọ̀ pé o máa pa mí ni tó bá kú mo máa lọ kú ni nà ẹ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà mo ní kò lè tó yẹn kò ṣe tó tó yẹn rárá look at you you are beautiful you want to lose all of this. àtẹ̀wọ́ ọmọ ò bá la a ò mẹ́ni tó kọ́. How many to go? How many to go? tó kọ́ I pray for grace. orin oh. ìgbà mi ṣe ẹlẹ́dá mi ìgbà mi ẹ̀ ọjọ́ kan akíìmù máa bló akíìmù máa dolówó akíìmù máa dolọ́lá o akíìmù máa dolówó hmm. orin ìgbà mi ṣe ẹlẹ́dá mi gbà mí yé akíìmù máa dolówó akíìmù máa dolọ́lá akíìmù máa di superstar. akim ṣé bọ́ọ̀ tí ń bọ̀ ni ọ̀sẹ̀sẹ̀ rúnrin kọ ni àbọ̀tí mo ń kọ́ tẹ́lẹ̀. irọ́ o nígbà tí àǹtí mi fi sùn ní alẹ́ àná òun ni mo kọ orin náà. lọ́dún báyìí ọmọ ẹ ti blow fa <laughs> o ti sún irin tó pọ̀ sọ́rí ọ́ blow débi pé gbogbo àbàbò gbogbo ilẹ̀ adúláwọ̀ ní ọ̀gbọ̀n wọ́n gbọ́ ọdún ilé ìbò ìwọ ọmọ ìyàbọ̀ tó kiri wáyé. ó ní dùn kan olóhùn orin ẹ̀yìn ìyẹn wọ́n sì mọ ìbúlò wọ́n sì mọ ààrẹ. <laughs> Eh, akim ó wàá kọrin fún ẹ̀gbọ́n rẹ̀ Bíńtà náà ó wá sọ pé bó tí èmi ń gbá ń pé indi superstar ah! nínú bọ́ọ̀lù ìmọ̀ ah! ọgbà bíi sí Ronaldo <laughs> àbí bíi Pogba. ọ̀ láìkẹ́ ọmọ alálùbáríkà kúkú kún dábàá yìí tọ́lá fún ọmọ màníọ̀ tí ọ̀gùn Messi àgbákò lọ́wọ́ o. náà àgbákò ni. aládùbárí kan ọmọ lọ́wọ́. ọ̀yà kọ́kọ́ sáré kọrin fún mi. Bíntà o bíntà o lọ́jọ́ kan lọ́jọ́ kan o sì máa lówó o sì máa gbá bọ́ọ̀lù káàkiri àgbáyé bíntà o o sì máa lò o sì máa lówó àgbá bọ́ọ̀lù àgbáyé bíntà o bíntà o sọrí ọsẹ àbúrò mi. bàbá mm. wọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin tiẹ ìmọ mánéjì wọ mánéjà ní jẹ fún wọ ọlọ́run wàá fi wọ́n fi wọlé ẹ̀jẹ̀ lẹ̀ fún mi yóò fi ràn lọ́rùn ní mo mọ̀ sọkọ fún wọ èyí máa ń mánéjì wọ. bẹ́ẹ̀sì kúrò Sẹ́míù Sẹ́míù ṣé ìwọ fẹ́ kú ni. irọ́ ikú kò tọ́ sí mi ikú ah, yà lórí mi. bàbá mi eh? yóò pa ọ́. Ah, apàyàn bàbá rẹ ni. Eh, eh. ó ní agídí púpọ̀ mo máa ń sọ fún ìwọ bàbá mi yóò pa má ṣe eléyìí mọ́. bàbá rẹ sí bàbá rẹ ní ọ̀fẹ́ òní àníkà jẹ́ mọ́ jìpọ̀ ká máa rògbò ká máa lẹ̀pọ̀ ká máa jìpọ̀ gbogbo ẹ̀ mọ́ lọ bó ti jẹ́ kó mọ́ lọ ṣé wọ́n sọ fún bàbá rẹ lé kí mo fọ́kàn ni. ìfẹ́ kí o kú ni ọ̀rẹ́ mi ni ìwọ ìsìnfẹ́ kí o kú má fọwọ́ kàn mí kí ìwọ wá padà kí o máa lọ sí ilé ti ìwọ kí bàbá ti èmi má mọ̀ pé o tẹ̀lé wa lọ pọ̀ mi. bàbá rẹ kò ní jọ́sìn ayé bàbá rẹ alẹ́ mọ́ àwa é ah, kí ni àmì wọ́n fi bàbá rẹ̀ hàn mọ́ bàbá tó ju bàbá rẹ̀ bàbá tá a ní wọ́n fi yẹn lẹ̀ yà mọ́ jikọ̀ aláàlá akin jẹ́ kí a máa lọ sílé alákòóbá nìyàn yìí jẹ́ kí a máa lọ alákíá ẹ ọyá máa kọrin mm. Bíntà o Bíntà o o sì máa gbá bọ́ọ̀lù. bímọ bí wọn bá gbàsọ lójú egun rẹ wọn mọ gbogbogbogbogbò ọ̀sìn mọ́ fẹ́ bí ń tà. kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ́wọ́ káráyé you don't have to rush. it. Drink more, drink more. How do you feel now? Much better. Pẹ̀lẹ́. Ẹ máa excuse me. All right. Ẹ ṣé mo ẹ You're welcome. Ẹ ṣé o. Ìwọ, Mọ́ráyọ̀, bí mo ṣe ṣe fún ẹ tó, ìwọ, ìwọ kọ sílẹ̀ fún mi pé I quit. So you are quitting ta ló fi àkùtì sílẹ̀ fún èmi ẹ máyọ̀wá pẹ̀lú gbogbo làálàá kòókò jọ̀ọ́jọ̀ gbogbo wàhálà mi so you were not even looking at that so when you now kill yourself what do you think will become of me how do you think I want to live this life without you your father is no more I am the only living thing for you and yet you quit really really ìkà ni ẹ́ Máyọ̀wá ìkà ni ẹ́ o okùn rẹ ni sọ fún ẹ ni mo jókòó tì ní wípé yes àgbélébùú mi ni màá dẹ̀ máa gbé o dẹ̀ fẹ́ sọ mí o fẹ́ sọ mí di àjàtijàti o fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sunkún for the rest of my life tó dẹ̀ yẹ pé torí titi ẹ̀ náà ni mo ṣe ń sáré káàkiri lórí kó lè dà kó o lè lọ́la do you do you actually want to take your life so tí mi ò you would have taken your life So, yẹ kó rí and what do you think will become of me I'm equally dead like you don't get it do you do you. ẹ pẹ̀lẹ́ ma. ah doctor. ẹ kú tọ́jú. yes sir. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun sir. Ọlọ́run ní ká fojú sunkún ọmọ. ẹ ń bọ mọ́mí máa wà àwọn nǹkan tí mo ní kí ẹ máa bá mi ṣe lórí Máyọ̀wá ẹ ṣe. dókítà kò sí tẹ ní kí n ṣe tí mi ò ṣe ẹ bèrè lọ́wọ́ is there anything i'm supposed to do that i didn't do for you. ẹ ẹ àwọn nǹkan tí mò ń try láti sọ fún yín lélẹ̀ um, Máyọ̀wá bó ṣe wà yẹn mo ní kẹ́ má máa jẹ́ kó máa wà lóńlì mọ́ pé kò dáa ṣe rí tó bá ti dájókòó yẹn ló máa máa ṣinú rò tó bá dẹ̀ ti ń ṣinú rò ó lè lead to anything ìyẹn ló fà tó fi fẹ́ stab rẹ̀ ṣé o ti yé yẹn sí. doctor she was never alone nígbà tí mo rí i pé mo fẹ́ jáde nítorí tiẹ̀ náà dẹ̀ ni ó láwọn ọ̀rìn kan tí mo fẹ́ rìn wípé kí n lọ kí n dẹ̀ sáré lọ kí n dé ni mo ṣe ní pé kọ̀rẹ́ ìwà bá mi dúró tì mo dẹ̀ sọ fún yẹn wípé bó bá jẹ́ pé òun máa sùn ni kó o dúró tì ọ̀ǹtì tí n bá padà dé don't leave her alone àbúrò mi èyí ń dọ́kítọ̀ níṣẹ́ ló ń fi ọgbọ́n àrékérekè kan ó ṣàfitì yẹn bọ́ síta. ẹ ara nǹkan tí à ń sọ náà nìyẹn ṣe rí ọ̀rẹ́ ò mọ condition tó wà bẹ́ẹ̀ kò mọ nǹkan tó ń ṣe ẹ̀yin nìkan lè mọ condition tó wà tẹ̀dẹ̀ mọ nǹkan tó ń ṣe ṣe rí bóyá deceive yẹn tó tàn jáde tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà nílé pẹ̀lú ẹni kò sọ̀rọ̀ tó lè bá yín sọ tẹ máa fi jáde kúrò lẹ́gbẹ̀ẹ́ ṣé ti understand ẹ jọ nítorí ọlọ́run ọba ẹ nídìí láti mọ́nítọ̀ máyọ̀wá dáadáa ṣe ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ni. Um, um, um, a máa discharge ẹ̀ sìn. discharge. ó ti wá ok. àìrọ àìrọ ẹ dókítà ọmọ tó ṣẹlẹ̀ á lọ ibì kankan. ṣé òun náà lẹ ní pé kí n máa mú bọ ní kiri ẹ kò burú ọjọ́ mẹ́rin ibi tí kaṣọ dání a máa lo ọjọ́ mẹ́rin yẹn ó máa pé ń bí báyìí so tó bá ti ń wọ toilet máa máa bá wò tèmi náà bá dẹ̀ fẹ́ lọ sí toilet a máa bá mi wọlé tó bá ti ń wẹ̀ máa máa dúró síbẹ̀ fún ẹ if that is how you want it ṣoló lọ́rọ̀ gbọ́. kò kò le tó yẹn mọ́ mi Máyọ̀wá eh, as you can see she is fine now um, Máyọ̀wá How are you feeling now? Much better, sir. Much better. Ṣé ti gbọ́? All right, go take care. Má yọ ọmọ mi lẹ́nu ṣùgbọ́n. All right, ẹ kú tọ́jú mà. Ẹ ṣé mo dúpẹ́ dọ́kítọ̀. Mo kàn ní kí n wá check on you. Ẹ ṣé mo dúpẹ́ olè tí iná ò ní dàrú. Àmín àmín. Ẹ ṣé mo dúpẹ́. All right, madam. Ẹ kú tọ́jú wa. Yes, ma. Thank you, sir. Yeah. Ojú ẹ̀ wòkòwòkò ó dàbí pé kí n là ẹ́ níkò. Eh? You actually want to kill you want you want to quit on me, isn't it? Isn't it? I won't do that again eh, with all my efforts to them, pé bàbá ẹ̀ ò sí and it's just me and yet you still want to quit on me. Mommy, I'm sorry. Salaam alaikum. Ẹ̀lẹ́ wa, ọ̀lẹ́dẹ́. Àwọn ọmọ yín tọ́wọ́ ara rẹ̀ wọn ò mówó lẹ̀ o. Wọ́n sì ń pọ́ ìwà àwọn ń bọ̀ wá kó ètò kù. Bí wọn bá mówó lẹ̀ wọn lè kẹ́ran fá. Bàbá ti sanwó kan tán ni wọ́n tó kó mi. Bí wọn bá sanwó dé wọn lè kó mọ̀lú kankan mọ́ o. Owó lòwò o bí wọn mówó lẹ̀ dé kò sẹ́ran lẹ̀ ẹ ṣeun wọ́n wọ́n pè yín wọ́n pè yín mo ẹ̀ tí ń bọ̀ dé mo ẹ̀ tí ń bọ̀ látàárọ̀ ẹ wo wọ́n fún ọrẹ́ gbẹ̀dọ́kù lẹ́nu mi fá. bàbá Bíntà bàbá Bíntà ìpè bíi tíbò ah kí ló dé. nígbà téèyàn bímọ méjì tó máa ń rìn lọ látàárọ̀ tó sára bí orí tó fọ́ngi ọwọ́ pé mọ́ fún ọ lépè. ẹ dákun ẹ mọ́ fún àwọn ọmọ tèmi lépè o ẹ mọ́ fún ọ lépè kí ló dé kí ló dé tí ẹ̀yin ò mọ̀ wá ṣépè fáwọn ọmọ tèmi lójoojúmọ́ fa kàyà àkúrí o ẹ mọ̀ ṣe sùúrù o. mo ṣe sùúrù ṣé mo bímọ méjì tó ga tó yìí iṣẹ́ ilé wọn àṣe àárín ilé iṣẹ́ ó lọ fara dàrọ̀ ó lọ dé ó lọ bí orí tọ́sán yìí ó ṣẹ̀ṣẹ̀ à ń bọ̀. ń bọ́ iṣẹ́ làwọn ọmọ yìí náà ń ṣe látòórọ̀ fún wa iṣẹ́ wọn ó ṣe akéèmù rè ó lọ odò lọ pọnmi látòórọ̀ ni bí ń tàkẹ́rẹ́ kò sinmi látòórọ̀ iṣẹ́ ilé ní í ṣe fa kí ló dé. wo wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ dé kọ́ sòótọ́ ọ̀rọ̀ ìwọ ṣé wọn ò wípé ọkọ yé gbá bọ́ọ̀lù mọ́ ìran fúlàní wo lọ rí ti ń gbá bọ́ọ̀lù lómi àwọn ọmọ alálùbáríkà ti fúlàní bí wàrà báyìí ó ní wọ́n ń ṣe bọ́ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ balógun ajíkòbí bọ́ọ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ balógun alálẹ̀mọ́ wàrà báyìí la fi sọ lálọ́dọ̀ omi. Hmm. Hmm. ẹ̀yin náà nu ẹ̀yin náà lẹ mọ́ oúnjẹ kọ́mọ bá wa fúlàní pààjà rárá. kí ni ìparí lẹ́rìí? ọ̀rẹ́ ìdè ẹ ẹ mọ yí fúlàní ni bí fúlàní ṣe tó báyìí nísìn àwa là ń darí yín ní nàìjíríà yìí nísìn tá à ń darí yín à ń ṣe yín bó ṣe wà á ti ń fa àlùbáríkà tẹ̀lé yín ẹ gbára dúró ní kẹ́ ẹ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bára wa fúlàní ṣe ẹ lè jẹran kẹ́pẹ́ ta yín bẹ́ẹ̀ yóò bá ṣe náwó ọwọ́ fúlàní gbọ́dọ̀ wà ń bẹ̀ bí ọba tí ìṣọwọ́ fúlàní bẹ̀ kò lè sórí rédé wọ́n pe ẹra màálù ta ní ń da màálù fúlàní náà ní ń da màálù abẹ́ẹ̀ mọ́ ìwọ gbómi kọ́ tẹ̀lé mi kina buga kwallo ko in kina buga a dinga tafa ma kuma ana tafa ma bakin ta kamar baki agwagwa taf on oh, ranu abawa ba abawa ba o fa ọmọkùnrin ẹgbẹ́ rẹ. Binta ibo nìwọ náà gbà lọ látòrọ. màmá mi hmm? ẹ má bínú sí èmi ìròyìn ayọ̀ kan ni èmi mú wá fún ẹ̀yin. ìwọ mú ìròyìn ayọ̀ wá fún mi. bẹ́ẹ̀ ni màmá mi. Ah, You are welcome home. Wow. Yes. <laughs> all this for me? Yes, all of that for you. we always want you. We love you. Wow. Thank God you're back home. You are welcome home. <laughs> yes, I will love you. <laughs> yes, yes, welcome. Surprise, surprise. Oh. <laughs> Thank you, my darling. You're welcome, Thank mommy. Thank you so much. Welcome back, oh. DJ May, welcome, welcome back. Oh. Yes, yes, yes, yes. You are welcome. We miss you. We love you. You are welcome. Okay. We love you. We are happy family from the bottom. With you, let's minister. Oh. You can say you love us too. I love you too. Thank you, darling. Thank you, my darling it's good to have you back home. you are welcome. Hmm? mo fẹ́ kó farabalẹ̀ o. o ṣe ye o ṣe gan ni mo dúpẹ́ thank you very ah ta ló bẹ ẹ kọ́. àlè ah, hydra ti máa da ìbéèrè kan fúnra mi. welcome back home DJ eh, man welcome back home. mo ya ilé yẹn ṣubú ẹ̀ yẹn mọ̀ ọ́ kọ́ lọ́dọọdọ mẹ́rin adúpẹ́ lọ́dọ̀ thank you very much ẹ ọkọ mi ṣé o kò fọkàn balẹ̀ o mo fẹ́ kó take care easy o ọkọ mi jọ nítorí Ọlọ́run má pa mú mi lẹ́kùn mi ò lẹ́gbọ̀n mi mi ní kankan níbò mi o. ah no no mọ́mì mọ́mì no no no no ẹ má kẹ́ ẹ ọlọ́run jẹ́ ká rí ọ̀rọ̀ ẹkún mọ́ nínú ilé ẹ̀dẹ̀ ní sunkún lágbára ọlọ́run ẹ̀dẹ̀ má gbàgbé nǹkan tí dókítà sọ fún yín o ẹ má sunkún bóyá ẹnu ojú yín nù. now on to the surprise yes. of the day. yes. <clears throat> DJ Mayor we present to you your love, your baby, your sweetheart, your atrium, your sugar pie, your boo boo, your sugar baby, your baby, your one and only, only. Mr. Leia, all the way from America. <laughs> oh. It's a lie, oh. I can't believe this. Yes, oh. <laughs> well, that's a surprise for you. Um, uh. Leye, hmm? like we spoke yesterday. Oh, there's something we ó ti dé Niger. First and first, I'll say I'm sorry. Hmm? Maybe no money. Coffee kàn surprise ẹ ni. But we must ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni mo kàn pé kí ni I mean, next available flight to Lagos, you know, money. ní láti mommy. Thank you so much. God Thank you, darling. You. Thank you, honey. And if you Ami, Ami, Ami, Ami. You know, baby, the truth about it is humans in life are set to be responsible as they are given a due autonomy to an effective responsibilities. So will they carry out vividly or effectively. work on ni life you know. Ọlọ́run ló fi life yẹn síbẹ̀. Oh. Tó bá dẹ̀ ló máa mu tó bá wọn á filẹ̀ síbẹ̀ uh-huh. so why why why you in a rush why would you try to commit suicide for what She don't need that. yà mí lẹ́nu. hey it's not good for you mm-hmm. we all love you. Yes, we love you. Yes, yes, yes. Love you. Ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ DJ DJ DJ mi kẹ́jọ lọ́bọ̀. Nothing we bring, nothing we go carry go. Kí ló wá dé? Tàmúlẹ̀ àyè tó. Níjẹ́ mi, ọ̀fẹ́ ni music. Um, no, Ìjẹ̀bú ṣebí wọn náà fẹ́ di DJ. Aww. so go play some music for us. Ah, ọlọ́run oh, wọ́n á play DJ. wá wá. ẹ bá ń gbọ́ndò yìí gbẹ́ o jàǹgbala jùwí jùwí jùwí jàǹgbala gbogbo ilé lomi rọ́ sí jàǹgbala jùwí jùwí jùwí jàǹgbala ẹ bá ń gbọ́ndò yìí gbẹ́ o jàǹgbala jùwí jùwí jùwí jàǹgbala. ọmọ níwàrà Binta Binta Binta that says the best wàrà in our community how you doing na. Huh? ti ìwọ ti pọ̀ jù ṣé gbogbo gbà ní o máa máa ṣe èyìnbó ni. it is your beauty see it is your beauty that doesn't make me to get myself say i want to buy your you gangan. èmi kọ́ ló fẹ́ rà. ẹjọ́ ẹ̀ ó pọ̀. she don talk to me anyhow. ẹ ẹ ẹ fi àbúrò ti ṣèbí sílẹ̀ má gbọ́ àbúrò ti ṣèbí sọ̀rọ̀. it is only you are my in-law if not it is something that i will do just drop it. in-law come and no problem come and sell yourself for me. wọ́n rẹ̀ ilé lẹ́yìn fẹ́ rà. just sell wàrà two hundred for me beauty angel. See, your beauty gone. You don't want me to get myself again. I've never seen Aboki, sorry, the full Fulanis that find like this before. I'm only afraid of your father. Because now, if I want to go and do introduction now, they will be beating somebody. You, you want water? I want water, put water. Binta, Binta. Thank you very much. Binta, when are you coming to my house now? to your house. Yeah. Uh, eh, 1,000 years. Because you want to come to my house. You are saying one thousand years. See, let me tell you something. It is my agbo that will later date your idea at last. Hmm? Binta, Binta. Àǹtí mi, ẹ ṣe gan. Màá ní lọ́sọ̀ pé. Hmm ọ̀nà tí ó wà yìí ọ̀nà tí ká ní ìjọba. bẹ́ẹ̀ a ti rìn. a ti kí ẹni kankan. mẹ́wàá lọ wá kí wọ́n ta wàrà fún wa. ṣé etí ń dùn yìí ni abẹ́ gbọ́ pé à ń pe oníwàrà. wọ́n á bí kó wá ta wàrà fún wa. ṣé ẹ gbọ́ pé à ń pe oníwàrà àbí ṣé àwọn ìyá yín ọkọ yín lé ni. ìyá mi. kí ni ìwọ fẹ́ ṣe má gbàgbé gbogbo ọ̀rọ̀ tí èmi máa ń sọ fún ìwọ pé tí o bá fẹ́ dé ibi gíga kì í ṣe gbogbo ajá tí ó ń gbọ́ òun ni o máa ṣe ti hmm. gbọ́. kò dé ní dá fún ẹ nǹkan tó sọ yẹn ah. máa wo ẹranko lásán yìí fúlàní lásán lásán òun náà ṣe bí èèyàn. so àwa ló ń pè lájà kò dé ní dá fún ayé máa bàjẹ́ sórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ lè yẹn èní la máa kọ́ ẹ. Ah, ah. ẹ jẹ́ kí n rọ́ọ̀rọ̀ lọ. àwọn ti kọ́ ẹ ṣùlẹ̀ ń tà kórí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ́wọ́ káráyé má pa kádàrádà kórí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kórí mi bá mi ṣe. Hello, what? <laughs> this is nature. Oh my God, I love it here. <laughs> These people are like living a good life. Ọjọ́ tí wọ́n bá rí jẹ, wọ́n dúpẹ́. Ọjọ́ tí wọ́n ò rí jẹ, wọ́n dúpẹ́, wọ́n gbá kámú. Ah! Kò sí ẹrù kankan tó fẹ́ bá wọn nínú igbó yìí. Ah! ṣáká lára wọn dá o ẹ̀fọn ò lè jẹ́ wọ́n kí wọ́n ní àwọn fẹ́ gba hospital lọ nah i don't think that's possible hmm? wọn ò ní insecurity níbí báyìí náà ah, àmọ́ ìwọ lọ́hùn why tí o ò ṣe create mi síbí báyìí náà this is good life i mean they're living so happily àwọn èèyàn yìí ti gba kámú ibi tí orí dá wọn sí náà o. Ah! Aha! Kámú. <laughs> Tani ó fẹ́ gbọ́ kámú sínú ìyà. Torí kò sí cut tí a fẹ́ gbé ọlọ́run lọ ni. Ṣé ìran gidi wá ní ìran Fúlàní ni? Tí wọ́n bá fẹ́ kí oríkì Fúlàní. Wọ́n ní àwọn tí wọ́n fẹ́ràn ọ́ ẹran màálù ju ọmọ bíbí inú tiwọn lọ. Hmm. ṣebí ìjàmbá kankan ló ṣẹlẹ̀ ní ìgboro ní ọjọ́ kan ni wọ́n bá béèrè pé àwọn mélòó ni wọ́n fara pa nínú ìjàmbá ọkọ̀ náà ní ẹnìkan wá dáhùn pé èèyàn mẹ́wàá àti fúlàní méjì òun ni ó fara pa nínú ìjàmbá ọkọ̀ náà ẹ jọ̀ọ́ ẹ dákun ṣé fúlàní ò kí ń ṣe èèyàn ni ìwọ ọlọ́run ṣebí ọgbọ́n kan tí ọmọbìnrin yìí sọ ó ní òun fẹ́ràn ibí báyìí ó ṣe kúkú yí kádàrá wa padà kí èmi bọ́ sí ipò tí òun wà kí òun dẹ̀ bọ́ sí ipò tí tèmi ṣíọ̀. Sure. a dream. Oh. I Oh, I want to go back to my dream. Can I go back? àmọ́ ìwọ ọlọ́run bí ò bá tiẹ̀ wo ọlá ti tèmi kí o ṣòwò fún wa tiẹ̀ wo ọlá pé ìwọ ló fún Hakeem ní tálẹ́ǹtì orin yìí ayé òde lè mọ̀ pé ó ń kọrin láì sí owó nítorí dandan ni àbúrò mi gbọ́dọ̀ di superstar. Ah ẹ ṣé mo ti ẹgbàgbé sùn sí bíbá yìí ni ah nǹkan tí mò ń ṣe. ẹ jẹ́ kí n rárá lọ kára yẹn má pa kára rárá torí mi bá mi ṣe é é é bàbá lè jẹun ọmọ. kíkú àti lọ́lẹ̀ nìkan. ẹ wo tí mo ṣe bọ̀ sí mo dé ilé wọn bọ mọ mi wọn sọ fún mi pé wọn sí mi èmi sì bí àwọn kiri lọ. ọ̀rọ̀ ẹ̀ má ti má bọ̀dá lórí yìí má bọ̀dá. Um, a ní iṣu kan tí a fẹ́ tírìsì láàrin ara wa mi báyìí. ẹ jọ kí ni àwọn nǹkan tí a máa ń sọ ní gbogbo ìgbà wípé a ò fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin wa ní nǹkan tí ò dáa. ẹni ká máa ṣe ìlara ara wa ká ti má máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kú. ká lè yé dọ̀tá ara wa náà. ẹ tún ní ká fi ìfẹ́ kan àti ìṣọ̀kan ká fi máa bára wa lò. yàrá náà sàn ó ṣe wá jẹ́ àwọn nǹkan tá a kálẹ̀ yìí wípé a ò fẹ́ ká máa ṣe ó ṣe wá jẹ́ pé òun lọ́wọ́ kan wá mú lókùnkúndùn tó sọ di iṣẹ́ tó sọ di nǹkan tó máa jí ṣe ní gbogbo ìgbà Ṣadé àti Ìjọkẹ́ ẹni mo bá sọ̀rọ̀ kí ni rísìn tí ẹ fi lọ dènà de Bíńtà tẹ̀ da ọjà tí wọ́n gbélé lórí tẹ̀ dànù but coach mo rò mo ti explain ọ̀rọ̀ yìí fún better tẹ́lẹ̀ náà. you are very stupid o oh, expect pé kí n believe àbí kíyàn ṣe wàhálà kó gbé ọjà lọmọ ẹ lórí kọmọ ló wà wò pé jẹ́ kí n kiri lọ kí family mi lè kí family wa lè jẹun ẹ wá lọ dènà dé ẹ da ọjà ẹnu ṣé dandan lọ́ fi ra ọjà lọ́wọ́ èèyàn ni no ṣé dandan ni is it by force. But coach tó wáyé pé wà níbi tí sinero yìí ti ṣẹlẹ̀ ni ẹ máa rí bí bíta ṣe ń ṣẹnu ṣàkàṣàkà ìṣe ló kò ń bu wa tó ń in fact ó tún sọ pé ajá ni wa. ajá dẹ̀ nìyí torí pé èèyàn èèyàn tó bá jẹ́ èèyàn tó jẹ́ lọ́rùn ara kò ní wù ọ̀bẹ ṣe wù wá yẹn tó bá ní nǹkan mi tó tún lè fi yín wé ju ajá lọ ó yẹ kó fi yín wé ajá ni and mò ń pa aláṣẹ ni mi ò dá lábàá náà ẹ̀yin méjèèjì ẹ máa dá five five thousand naira fún bínta. ẹ coach ṣàfẹ́rọ̀ dídì màálù kan fún ni yàrá hmm. eh, wàrà tá a dànù kò ju one thousand naira lọ so why. ṣáde ṣáde ṣáde kílẹ̀ tí wọ́n ṣe máa ń gba ọ̀rọ̀ coach báyìí coach omi nìkan tó ń sọ wọ́n ṣe máa ń ní ká five thousand naira bóyá five hundred naira lọ sọ five thousand naira owó kéne. five thousand owó kéne ẹ wá fẹ́ dá five thousand naira ẹ ní dá five thousand naira nínú kẹ́ ẹ fi club ilẹ̀ àbí kẹ́ ẹ dá five thousand naira ẹ ṣèkọ́nu méjèèjì and again ojú tí mo tiẹ̀ wá dì yìí tí mo dì yìí tí mo dì kí n tó la ẹ̀mí méjì mi ò fẹ́ rí yín mọ́ ìgbà kí n tó la ojú tí mo dì yìí. coach ẹ jọ ah, coach coach ẹ jà ẹ dákun ẹ má torí títí èmi lé wọn kúrò nínú team ẹ jọ èmi ti kúkú fi owó títí èmi dín fún màmá mi ẹ jọ èmi ò fẹ́ wàhálà kankan ẹ jẹ́ kí wọ́n máa play la ẹ jà mo bẹ̀ ni. Ah, coach ẹ jọ bíńtà ti ń bá wọn bẹ̀bẹ̀ ẹjọ́ wọ́n dẹ̀ ní tí ẹjọ́ bá ti lọ gbélé mi kò ní ẹ má bínú coach. <laughs> everybody dẹ̀ ń bá yín bẹ coach wọ́n bá yín bẹ coach ẹ dì mọ́ wọn kẹ́ bẹ̀ wọ́n jàre. it's okay it's okay. àwọn tó kọ́ I pray for grace oh, and I pray for blessing kí n bọ́ lórí pàdé o oh, we go help my destiny. Yes, I pray for grace and I pray for mercy. Kí n bọ́lọ́rẹ́ o, we go help my destiny. Eh, ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa kádàrá dà. Bá mi ṣe é, eh, kí màmá lè jẹun ọmọ, kí bàbá lè jẹun ọmọ. Kò sí ohun tó bà àgbà nínú jẹ́ tó bíi kí babaláwo dífá kó wá ní pé ọ̀rọ̀ lẹ́yìn ò gbẹ́bọ́ kò gbé tutù hmm. olówó ṣeun gbogbo tán ìyẹn ò tiẹ̀ dọ́dọ̀ tiwa rárá olówó tiwa rí nǹkan kan ṣe àròwó wa àrífi rí nǹkan kan rà hmm. kí mo fẹ́ ṣe báyọ̀ lọ. mọ́mí. Mom. Ọkọ mi. Ẹ tún ti ń sunkún. Àrárá o. Ẹ o máa wọ̀ tí ẹ̀. Èmi mà ti gbà fún Ọlọ́run ọba. Àbí kí ni kí kí ni mo fẹ́ bọ́ Ọlọ́run ọba ṣe? Èyí tó bá ti wù wọ́n kí wọ́n wí tolúwa làṣẹ. Ibi tó bá ti wí Elédùmarè náà ni kò ṣe ìrànlọ́wọ́ kò darí ọ̀rọ̀ wa sí. Mo ti gbà fún Ọlọ́run. Well, <clears throat> mommy. Olala, lálàá kan. ò yes ma'am. ah ah irú aláwọ̀. tẹ́ kí n kúrò ọtọ́ yẹn ẹ jọ náà kọ̀ọ̀kan ẹ máa mú èmi náà lọ ẹ jẹ́ kí n máa tẹ̀lé wọn iṣẹ́ mọ̀ sọ̀rọ̀ kí ẹ wò mo lè bàa ẹ máa dráìvò kí n tún máa ṣe kiri kí n bàa ẹ máa gbé e dédé ẹ ẹ jẹ́ kájọ máa lọ. jẹ̀jẹ̀ ó yà fún wọn náà jẹ̀jẹ̀ jíjẹ kó dẹ̀ ònìyàn idol ṣé tèmi bá mú ẹ dání. ẹ ta ló máa máa ṣí gate fún mọ́mì. Ah, DJ mi ẹ dá padà ọlọ́run ìṣọ́ dídẹ ni ẹ jẹ́ ojú pọ̀ ẹ kí bẹ́ẹ̀ máa gbé báàgì kí n máa ṣe kìrìkìrì tó máa dá ká dán wà bẹ́ẹ̀ tíkítíkítíkítí wà wà wà. ẹ ó ẹ ah, ah, madam yé madam.

tẹ̀ láwọn wo. àbóyá àwọn owó wa tá a tọ́jú náà lẹ tún yọ mú. nbọ mo ti ráyè nbọ mo ti ráyè bíńtà ọmọ mi ọmọ alálùbáríkà òun lọ lọ́hùn lò láti fi ṣe gàárì tíra wa nu ilé ilé mi. bíńtà. bẹ́ẹ̀ ni. nbo ló ti rówó. nbo ni o ti ní rówó ibo ni ò ti ní rówó fa hmm? ẹ mọ ọranjú mọmọ kọmọ mọ lè rè gbá bọ́ọ̀lù kó mọ sóríire kó mọ wọnà àtijẹ àti mu wá fún wa bí eré bọ́ọ̀lù tó lọ rèé gbá lórí pápá ibẹ̀ ló ti gbégbé orí kẹfà tí wọ́n sì fún lówó tàbúà tàbúà. subahánàlá. ìyún la fi dáná ta fi ń jẹun ta fi ń ṣe bí ọlọ́ba látòórọ̀. subahánàlá ìwọ obìnrin ọba fún májèlédé sọ hmm. ọba fún májèlé jẹ. májèlé kọ oúnjẹ ọmọ ni o. oúnjẹ ìyàwó nu. oúnjẹ ọmọ ni kò sí ní kòrò alẹ́ nu. ṣé kìí ṣe oúnjẹ tí ò pọ̀ lórí mo bí ọmọ tó yẹ kó máa ṣe gàdúrà kó máa ṣe dé wọ́n fẹ́ kọ́ lọ́ọ́ máa kọ́ lè máa gbá bọ́ọ̀lù hmm. bọ́ọ̀lù àlàákà hmm. kọ́ lọ́ọ́ máa gbá bọ́ọ̀lù hmm. ọwọ́ àwọn fẹ́mi nírú oúnjẹ rú ẹ̀jẹ̀ bí n bá wọlé ní ìsìn gbogbo tẹ́sẹ̀ ní n kó dànù. ó dẹ mọ́ bínú ọlọ́run ó ṣàfọlágbára yín sùn. ní pé kò máa wá fún mi lóúnjẹ oúnjẹ àlàákà kó ní kẹ́ mi ọmọ. ẹ lẹ́ ah. o ẹ kú iṣẹ́ o ẹ kú afẹ́rẹ́ ẹ kú dásìkò yìí tọwọ́ ń yá ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ mo wà ń gbòòrò ni n bá gbọ́ wọn ni wọ́n ṣe ìdíje kan pẹ̀lú bá sì gbégbá lókè ń bẹ̀ wọ́n fi lówó tabua ó bọ́nu ọlá ó bọ́nu yìí òun ni mo à wọ́n ní ìdíje orin ni n bá wọ pé gbogbo àwọn ọmọ ọmọ mọ̀ ń lu yìí kò sì tún kọrin nù wọn afakim ah ọlọ́run fọmọ lẹ́bùn pọ̀ kó tó lanu bẹ́ẹ̀ orin ti ń bọ̀ ni ah ìkọrin ìkọrin ìkọrin ìkọrin bá ní kí n wá fún un kó wọn lọ sórí ilé ń bẹ̀ o kó ba lè bọ́ sáyé kó náà dàbí àwọn Davido tí wọ́n kọ́ tí wọ́n tọmọ takasufe ní ma báǹkì o. tọ́lọ́ <laughs> gbà ah. náà dùn ọ ah. ṣé jóná ṣé wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ àlàkà rẹ ni ọ̀rí mi lórí ìjòkóde ọwọ́ àmúwèé bọ̀ fà á ọ̀múwèé fún ìwé kíni ìwé orin ìwé ọ̀là olóríire mo mọ̀ ọ́ sí o bọ́ọ̀ bá fẹ́ mo kó lẹ̀ ní o orí ibú tó wà lẹ̀ bọ́ọ̀ bá fẹ́ pínú ẹ̀ ìwé gbẹ̀kọ̀ mi bóyá kẹ wo kẹ mú. sọ fẹ sori bú. aa ah, n fẹsẹ n fẹsẹ bọ́ bá tiẹ̀ ló bá kú lẹ̀ fẹ́ mú kan náà ẹ mọ̀ bá yí ọmọdé ẹran yóò. wo ìwọ ọmọbìnrin náà fún ọ lépè náà fún ọ lépè o pẹ̀lú gbogbo òtí àtọ́rí bú náà ṣe kiri fa náà fún ọ lépè. ṣé ìwọ ọmọbìnrin ọfẹ sọ̀rọ̀ mi dé bí ejò tó kọjá lórí àfọlọ́fà tí ò wá nípa kankan wọn bí ọmọ méjì màálù kúnlẹ̀ kọ́mọ tiẹ̀ músẹ́ mi kínú rẹ̀ ó máa dùn ọ ní kò ní rí bẹ́ẹ̀ ọ̀ ń wá wàhálà fa ọ̀ ń wá wàhálà. bàbá bíntà ẹ rí pípọ̀ ojú mi o wọlé ẹ rí pípọ̀ ojú mi fà kí ló dé ganan ah ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. mẹ́wàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mẹ́wàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ dákun ṣé dandan ni kó jẹ́ wípé òwú tí bàbá bá gbọ̀n lọ́mọ ọ̀ràn ni ṣé dandan ni kí ló dé ẹ jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n lọ sórí rẹ̀ kí wọ́n lọ kórìíre wálé kí wọ́n lọ kórìíre kó wálé. ṣé oríire fúlàní ìdí màálù lọ́wọ́ o ibẹ̀ ni gbogbo wọn ti ń soríire tí wọ́n ti ń sàlùbáríkà kọ́kọ́ mú àwọn olóṣèlú tí ń ṣòṣèlú lọ́wọ́ àìmọye ọmọ wọn tí wọ́n fi sípò ní ìsìn ṣé wọn ò soríire ńbẹ̀ ṣé gbogbo wọn ò soríire ọwọ́ àwọn màálù wà ńlẹ̀ kọ́ jẹ́ káwọn ọmọ mi kópa kí wọ́n da màálù kóbìnrin ọ̀dà wàrà kálùbáríkà wọ̀lú ọ̀pẹ kí wọ́n lè máa gbá bọ́ọ̀lù ọ̀pẹ kí wọ́n lè máa kọrin. ẹ wò ṣe fẹ́ gbọ́ àwọn ọmọ tèmi ò lè dá màálù wọn ò dá màálù ẹ jẹ́ kí wọ́n lọ rẹ̀ gbòòrò kọ́ lọ rè sórí ire wá kí ló dé fa. Ah! bari n tambaye ke da Allah tambaye da ke in akim kuma zai waka wakan kirki kamar za a ce wakan Muhammad chatta shi kenan ga wakan kirki kuma ba wakan kirki za a dinga ce ba komai ba komai a cikin waka wani irin waka kenan da wakan da bindo komai ana kirasa tab tambaya da ke har yanzu kenan dole ne dọ́lẹ̀ ni òkè tí wọ́n bá sọ pé nìsín tọpẹ́ ọ̀kọrin wọn náà òrórin táwọn barista ń kọ́ tó òró pé orin nígbà tí wọ́n tún lọ tán orin sì ń rìn irú àwọn orin la kì í sọ orin tí yóò gbọdọ̀ gbọ́ láàárọ̀ mọ́ndé tí ó bá fẹ́ tí ó lóun lọ tajà àlùbáríkà bá sórí orin lọ fẹ́ kọ́ ọmọ kọ wo mo ti sọ fún ọ mo kó àpótí méjì ilẹ̀ ni o ìkan èpè lókùnú rẹ̀ bám èpè wà ń sámú ìkan àdúrà tàlùbáríkà ni ìtọ́ba fẹ́ káwọn ọmọ rẹ̀ nú méjèèjì wo àyè sì gbà mí mo lè níyàwó tọ́pọ̀ fáá tí o ṣẹlẹ̀ dé hmm. inú padà wàá jó papọ̀ ni wàhálà lẹ kóra yín sí alágídí tálíkà bá ti mọ̀ sọ fún yín ni tẹ́ mọ̀ sọ agídí orí ibú ẹ mọ̀ sọ agídí ìwèrè ẹ ẹ mọ̀ kọrin mọ́lẹ̀ kiri bí àwọn màálù tẹ́ ẹ̀ kọ́ kiri. ní orúkọ jésù àmín ọba tó pọ̀ ní ipá àti agbára kábíyèsí bàbá àní gbogbo májẹ̀mú ikú nínú ilé ọ̀run fagilé. àmín o jésù kristi. ìyá wa àríkà nínú ìwé mímọ́ pé ọlọ́run rán wòlíì àìsáyà sí ọba ẹsikáyà ipe kí ó lọ sọ fún ipe kó máa palẹ̀ ilé rẹ̀ mọ́ pọ́jọ́ ikú rẹ̀ ti kù sí dẹ̀dẹ̀ kí lọ́ba ẹsikáyà ṣe ó kúnlẹ̀ lórí ẹsẹ̀ méjèèjì ó ké pe ọlọ́run ọ̀gá ògo ó sì rèkú sí ọlọ́run lọ́rùn <laughs> ǹjẹ́ kí wòlíì àìsáyà tó jáde kúrò nínú ilé rẹ̀ ọlọ́run sọ fún wípé padà lọ sọ fún ọba ẹsìkáyà wípé mo ti fi fifteen years kún ọjọ́ orí rẹ̀ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo májẹ̀mú ikú nínú ilé yìí tí mo bá jẹ́ wòlíì ọlọ́run ọ̀run fagilé. àmì jésù. Ah, gbogbo májẹ̀mú ikú lórí ẹnì kọ̀ọ̀kan nínú ilé yìí ọ̀run fagilé. àmì o jésù. so shall it be. amen. jésù kristi agbára wa. àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah. ṣe rí omi bẹ́ẹ̀ni sá ẹgbẹ́ fún kó máa mú lóòrèkóòrè nípa agbára ìjì ọ̀dọ́ àgùntàn ikú ti yẹ lórí ọmọ yín. pásítọ̀ ṣe rí kò sóhun tọ́lọ́run ò lè ṣe ajípọ̀jọ́ kúdà lọ́lọ́run ọ̀gá ògùn. alàgbà ṣe rí omi tẹ gbé wáyé ó dàbí ìgbà tó yẹ pé canny waste of time yẹn kò ní gùn hmm. gbogbo èyí tí mò ń gbé fún tí mo rò pé mo ń dànù ni ó máa tún dànù ní kó tó di pé mo rí kódà pàápàá ó ti sọ fún mi wípé òun ò tẹ̀ fẹ́ rí mọ́nú ilé rárá yes mi ì máa mú ibi tó ti rí gbogbo ẹ̀ mi ì mú ibi tóun ti rí títí ẹ̀ yé torí bá a ṣe wà yìí nínú fámìlì wa nínú agboolé kìrìsìtẹ́nì ni wọ́n ti wò wá dàgbà ibẹ̀ ni wọ́n ti tọ́ kódà bíbélì mímọ́ ni wọ́n fi tọ́ wa dàgbà bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ṣe fi tọ́ òun ṣé bí mo ṣe wà yẹn kò rí rẹ̀ mọ́ o kódà kòròfo ẹ̀ ló dàbí ìgbà táwọn wò ẹ̀mí ẹ̀ sì ń lé ìmọ̀ rárá tá a bá ti sọ̀rọ̀ omi àdúrà tàbí tá a sọ̀rọ̀ àdúrà á dàbí ìgbà tó kú bóyá nǹkan mi là á sọ létí ẹ̀yìn. madam this is very strange ṣùgbọ́n ẹ má jẹ́ ká sinmi àdúrà alárekereke ni iṣu. I know. <laughs> I know. Devil is a liar. Is a liar. Only pray without ceasing. Bẹ́ẹ̀ni. Ẹ wo ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ o. O mm, ti yé mi. Èṣù ń gbógun o. Bẹ́ẹ̀ni. Èṣù ń gbógun Ṣẹ́rọ mi ẹ make sure pé o mú. Okay. Lágbára Ọlọ́run tí mò ń sìn. <laughs> A kò ní fojú sunkún ẹnikẹ́ni. Àmín Jésù Kristi. Madam omi ṣe pàtàkì. ẹ máa wọ́gbọ́n tí màá fi máa fún torí tí n bá ní kó mú kò ní mú bó ti adọ́gbọ́n sí i mọ̀ tí màá ṣe. ẹ jẹ́ kó mú o mọ̀ tí màá ṣe. ó wà very very important. ẹ ó ti yé mi. àní fojú sunkún lóyún. àmín Jésù Kristi ẹ fọkàn balẹ̀ ọlọ́run ti parí iṣẹ́ ẹ ọlọ́run ti parí iṣẹ́ ẹ jẹ́ kémi wa máa tẹ̀síwájú torí òun sì pọ̀ lẹ́sẹ̀ alájọ. ẹ ṣe gan ni thank you for calling sir ẹ ṣe mo dúpẹ́.

kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ orí mi bá mi ṣe. Ṣẹ́míù Ṣẹ́míù Ṣẹ́míù. ṣé ò eh, sí o ṣé ò sí. jọ Ṣẹ́míù. ṣé ò sí o. Fẹ́mi gbogbo nǹkan tí ìwà àti bàbá títí mi ń sọ lẹ́ẹ̀kan òun ni mò ń gbọ́. Ah, mi ò kí mi ti sórí dáná ah, mo mọ̀ mo ṣeré mo wá tọ́nà wọ́rọ̀ ni o nígbà mo ní kan tí ó ṣe ní láǹfààní wá sọ fún yín bàbá rẹ kò sára tí wọn ò fi mí dá kò sọ tí wọn sọ fún mi tán ah. wọn sọ pé wọn ní báwọn bá mọ ìyá mi àwọn pé àwọn fẹjọ́ mi sùn pé mi ní ìrìn àrè lẹsẹ ọ̀rọ̀ ń pọ̀ o ọ̀rọ̀ ń pọ̀ o. wọ́n má bínú hm? wọ́n bínú gidi gan ni sórí bàbá àti sèmi hmm. ibi tí wọ́n sọ ọ̀rọ̀ sí yẹn hmm. ibẹ̀ òun ló tọ́ sí. Ah, màá pọ̀ wíbẹ̀ o ń pọ̀ wíbẹ̀ o ń pọ̀ sọ bẹ́ẹ̀ o. ìwé náà dà. ìwé èwo ah, èmi ti ju wéé gbò èmi ti sọ wéé nù ah! ngbà mọ̀ ń bọ̀ wọ́n sì sọ̀rọ̀ burúkú sí mi ṣé wọ́n mú ìwé lọ ní kọ́ mọ́ létí ọ̀rọ̀ burúkú bàbá rẹ sọ sí mi ni afẹ́fẹ́ kan ló gbé ó ti gbé èmi mọ bí ó gbé ìwé gan lọ èmi sọ wéé nù mi ìmúwèé dání mọ́ o. ibo ló sọ sí. Ah, bó ni ti mọ̀ yún ẹ mọ̀ àmì mo ti mọ̀ bọ́ sá kàn fílẹ̀ báyìí afẹ́fẹ́ lafẹ́fẹ́ gbé e lọ mọ bí ó wà ọ̀nà náà ni ó wà bọ́ bá lè wá gbogbo ayín lọ́ọ̀rì èmi ti sọ̀wé nù òun ni mo mú wèkiri ìwé tó mú mi gbọ́rọ̀ ní òtún mo mú káàkiri ó ti sọ̀wé nù. ẹ so ọ̀hún gan ibo ni wọ́n ti fẹ́ ṣe. Ah. ìgboro wọn èsè o kí wọ́n pè kọ́sọ́ra center wọn èsè wọ́n pàdé sí. ìgboro lọ́hùn-ún ni. ìgboro wọn èsè ìgboro ah. lọ́hùn-ún èsè kì í ṣe inú abayín bíbáyín. ó dì í. ọmọ mọ náà jẹ́ tètè wá sọ fún yín mọ́mọ́ jìn mọ́mọ́ nígbà mo ní tí ó ṣe ń láǹfààní kò sí sẹ́ni mọ̀mọ́ tí ń kọrin ẹnìkan wọ kọlà yóò sóríire yóò lálùyọ o ìwọ nìkan náà tó ti jọ́ rẹ mọ̀ kábúrò rẹ̀ ń kọrin kí n wá sọ fún yín pé kábúrò wa lọ sóríire tààrà tààrà mo débẹ̀ tán ọ̀rọ̀ burúkú mo wá fi tí kó. àní o má bínú ìgbà wo ni wọ́n máa ṣe sóhun. kò lè pẹ́ mílíọ̀nù ìlẹ́mà mi nǹkan pọ́n mu kò lè pẹ́ mọ́ tí wọ́n ṣe. ìwọ ń sọ màmá ọ̀rọ̀ bàbá rẹ̀ ń pọ̀ ọ̀rẹ́ ń pọ̀ ẹ́ mo ti gbọ́ wọn bínú wọn bínú ọtí lọ́nu ah. ọmọ padà lé ọmọ lọ náà nu mm. lílọ lọ́lọ ọ̀n lọ náà nu mm. kò tí ẹ bí kò dùn mọ́ kankan káàkiri mọ́ra ah. ẹ làwọn díẹ̀. Ah. má sọ bẹ́ẹ̀ o bàbá ti tèmi yóò pa ọ́ ṣe mọ̀ pé bàbá tèmi ó ní agídí púpọ̀ púpọ̀ ní agídí ti bàbá mi. ṣé bàbá rẹ bàbá rẹ wá jẹ́ bí apààyàn bàbá rẹ níbọn ni. ìmọ̀ o. apààyàn bàbá rẹ ni wo sẹ́mi jẹ́ kí n máa lọ sílé. wo bàbá rẹ kọ́ yóò fẹ́ o àwa bọ́sùn náà láfi ọlá ta o tọ́ ọmọ lóló yìí ní bàbá rẹ o ti rìnrìn àjò lọ́kì ká ọmọ lé ní wàá nà wo iná iná iná dáadáa iná bí òkú ni wọ ọwọ́ mi ò bọ̀ bí abẹ́rẹ́ náà lágbà ọ̀ dára. ìbàdàn yìí dídà àwòyà. èmi gan ò lè dúró kí ìwọ àbúrò ti èmi akeem kí o di superstar. ìmọ̀ fi èèyàn gangan ní ní ìgbà yìí. èmi náà tiẹ̀ ní ìdúró àǹtí mi. Akim. ń bí ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ibi tí ìwọ ti sọ pé ìwọ ti fẹ́ kọrin. bẹ́ẹ̀ ni màá mi. kò burú ọlọ́run sọ àdùgbà lọ. àmín màá mi. akeem. ó mọ̀ mi. ẹ̀ẹ́ eh, ìwọ nìkan ló dá lọ èmi ò lè rí orin kọ tí àǹtí mi ò bá ti sí níbẹ̀. ìwọ ò lè rorin kọ tí ẹ̀gbọ́n tí ọba tẹ̀lé ọ̀dọ̀. mi ò lè rorin kọ. Ah, ṣé ẹ̀gbọ́n tiẹ̀ ni wọ́n fẹ́ fi kọrin lọ́hùn. mi ò lọ mi ò lè dá kọrin tí mi gbúdọ̀ wà níbẹ̀ tí bá fẹ́ rorin kọ. kí ẹ̀yin méjèèjì kúrò lákàtà mi lọ síbi tí èmi kò mọ̀ ah, rárá o èmi ò lè ṣogun o ẹ̀yin méjèèjì ò ní lè lọ papọ̀ ìwọ nìkan ló dá lọ bí tó ti fẹ́ kọrin. akeem ìkan ló máa fọwọ́ mú o nínú kí ìwọ dá lọ tàbí kí ẹ̀yin méjèèjì kẹ má lọ rárá bánà só má sálà mi ò fẹ́ wàhálà bàbá yín o. mi ò lọ. o ò lọ ẹ ó dáa á jẹ́ pé ẹ̀yin méjèèjì ò ní ìbéèrè mọ́nu. màmá mi hmm? ṣé kò gbóná jù. Ah, ó gbóná mo ń mú mọ́ra ni ẹ lọ́mọ̀nù. Ah, ah, àmọ́ kí ló dé tí ẹ̀yin náà ò fẹ́ kí èmi tẹ̀lé Akímù lọ. Ah, kí ló dé tí ẹ̀yin méjèèjì yóò fi lọ. ẹ ṣe mí á ti jiná. ẹ jẹ́ ká pààrọ̀ ẹ̀ṣẹ̀ tí sẹ́gbẹ́ kan bàbá tí yín kọ́ mo ní bàbá tẹ̀yin méjèèjì ń kọ́ tí ìkankan nu yín bá jáde ẹ mọ dúró wàhálà tí bàbá tí yín máa ń bá mi fà ká túṣẹ̀ wá sọ ẹ̀yin méjèèjì ah, bánà sọ́mọ́sálà ẹ fi adé tì dé mi lórí mi ò fẹ́ wàhálà bàbá yín. ẹ̀yin náà ṣáà mọ bí bàbá yín ṣe máa ń fún mi ní wàhálà ẹ bàbá yín ò kí ń fẹ́ kẹ̀yin méjèèjì ó jáde rárá kò fẹ́ kí kankan nu yín ó jáde rárá kò sí ẹni tí ó lọ bì kankan nu yín. Ah, màmá mi ó máa lọ màá bá Ṣẹ́mi sọ̀rọ̀ kí ó bá mi tẹ̀lé e lọ àbí Akeem ṣé kí n bá Ṣẹ́mi sọ̀rọ̀ kí ó tẹ̀lé ìwọ lọ. kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ e, kórì mi bá mi ṣe. E, e, ẹ jẹ́ kí n rán ara. àǹtí ẹ ìdẹjọ́ nítorí ọlọ́run ẹ wo tìlúkúnlẹ̀ àbíàmù nítorí ọlọ́run ṣé bẹ́ẹ̀ jọba ń bẹ̀ pẹ̀lú dókítà àtọmọ mi ni. bẹ́ẹ̀ ni màá kò sí much problem tí wọ́n á ti bọ́ síta sí wọn màá wá àtẹ̀ǹtì mi. I know that wọ́n máa attend to me but what I am asking you because kò ṣe pé bóyá o ṣẹ̀ṣẹ̀ rí mi o mi dáadáa I am asking you kí ni state ọmọ mi right now because you were there òun ni mò ń béèrè I need you to give me an information. ẹ calm down ma mi le answer stage one for now àwọn náà ló máa wá dá yín lọ. I am not going to calm we are talking about my daughter how can you tell me to calm down calm down for what you have to tell me exactly the situation. o oh, need láti sáré bá mi pé doctor you have to give me an information because o ṣẹ̀ṣẹ̀ máa rí bíbí ẹ̀dọ̀jọ́. Uh, okay. Uh-huh. No, you can go. Okay, okay. Doctor. Yes. Doctor. Madam. Doctor. Yeah, sit down. Ẹjọ́ bí ẹ̀mí ló lẹ fi pé mo pè yín sá. Mi ò bọ́dà láti kà but uh, the fact is still remain that ẹ jókòó. Kí n jókòó? Irú ìjókòó ni kí n jókòó doctor? In that critical situation tọmọ mi wà lẹ́ni kí n jókòó jókòó bíi ti báwo doctor? Mọ́mí Máyọ̀wá if you insist mi ò ní sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín o. You need to calm down. Eh? ẹ ní láti ṣe sùúrù um, ọlọ́run ní jẹ́ kí a jẹ̀bi lórí ọmọ but um, as it is condition Máyọ̀wá ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ bó ṣe wà yẹn ó ti wà ní final stage of cancer. I don't understand you. You hear me clearly? Ah, no, I'm thinking you should rephrase yourself. Because we are talking about my own daughter yes Mayowa. tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ ń bá mi wò. bẹ́ẹ̀ so how can you say how can you even say it wípé o ti wà ní final stage of of cancer how am I supposed to bear that I, eh, I, eh, excuse me I, ah, you you have to rephrase and tell me a better news because I am not going to accept it from you that that is the final stage it can be the final stage it, it, no no it, it, it, it cannot be the final stage. I understand you mummy Mayowa abiamoni and at the same time I am your family doctor èmi ni mo ti wà ní in charge ọmọ yìí láti bẹ̀rẹ̀ tí mo ń treat ẹ̀ you know that now tí condition ẹ̀ dẹ̀ ti wá critical yìí mi ò lè fi dúdú pè funfun fún yín ṣe you understand all we need to do now is to give her hospice care. màmá lè yan fanda kí má màmá yan fanda kí gbogbo wa yan fanda. They may live as fully and comfortable as possible. No, no, no, no, no, no, no, no, no, I can't. No, no. Leia. Keep breathing. No way. No, no, mi ò lè kà á mọ́. Okay. I'll help you. Baby, baby, no no, no, no, no, no. Hey, let me help you. No. Give me the phone. <sighs> Hospice. Okay. Philosophy accept death as the final stage of life. It treats the person rather than the disease and manages the symptoms so that the person's last days may be spent with dignity and quality. Surrounded by their family and loved ones. Ìtorí yìí ni wọ́n ṣe wá sílé láti ìlú òyìnbó. Gbogbo yín wá ń ṣe ẹ̀yẹ kẹyìn fún mi. <sighs> Lẹ́yìn. I have my date already. No, don't, don't be like this. I, I know, I know, but, but anything can still happen. Nothing can anything happen. Anything can still happen. Nothing. Don't be like this. Fight it, please. kalẹ̀ ọ̀nà ọ̀kan ni kò bọ́ wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ gan ọkùnrin la kọ. tọ́ ah, ó yá ẹ wá tètè máa lọ. Ah. Ah, Hakeem irú aṣọ wo ni ìwọ wọ̀ yìí aṣọ tí èmi rà fún ìwọ ńkọ́. èmi ò ṣetán láti wọ aṣọ kankan tí ẹ bá dẹ̀ ní dídán dídán kémi lọ wọ̀ mi ò ní lọ mọ́ ọ. òun yọ̀ gidi gan táwọn kó wa lọ sórí ẹ̀rẹ́bíà ń lọ bàbá ní ọwọ́ sọ̀rọ̀ ní lọ́mọ́ àà ah, ah. ọ̀hún gbèrò léèrè o kí wọ́n á lọ sórí kó tó mọ̀ yín bọ́ pé kó ọwọ́ sọ gidi kó jẹyàn kí wọ́n náà darapọ̀ máwọn èèyàn aláwọ̀ rí ah, ọ̀dà o mọ́mọ́ jọ pààrọ̀ mọ́ lọ báyìí o àrọ̀rà sílẹ̀ o. mọ wọ lọ bá wọn ẹni tí kò kúkú ní nǹkan ṣe ni hmm. àmọ́ sẹ́miyò já tí ó bá ti kan orin tán bá mi mú kó máa padà bọ̀ ní ilé kí adùn ìgboro má wọ orí ẹ lọ. adùn ìgboro kọ́kọ́ kò lè wọ orí mi nítorí bí èmi tiẹ̀ ṣe ń lọ ẹ̀ èmi rò pé mi ò ní rí orin kan níbi tí mò ń lọ nítorí pé ẹ tẹ̀lé mi. Hakeem fi ọkàn ara títí ẹ balẹ̀ hm? ṣèmí wà pẹ̀lú ẹ èmi náà sì wà pẹ̀lú ẹ ní àdúrà gbígbà ṣó ti gbọ́ ẹ mọ̀ wá gbàgbé pé ìwọ ni ọba àwọn akọrin olórin tí ó bá fẹ́ fi ara wé ìwọ àbúrò títí èmi akeem ó ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àìsùn gan ni hmm? lílọ tí ìwọ wá ń lọ yìí ò ń bọ́ sínú ògo tìẹ ni èmi àǹtí rẹ bí ń tà ìwọ fi yọgàn láàrin àwọn ọ̀rẹ́ títí èmi àti ní ìgà wa ń bì báyìí hmm? ọ̀dà náà gbà owó mọ́tò rèé. mo lówó ọkọ̀ lọ́wọ́ bá wọ́n sì yọnu mi. jẹ́ ń ṣàfún díẹ̀ fẹ́mi ó ṣe gan ni ó ṣe gan ni púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ tiẹ̀. yá wọn lọ gbogbo àdúrà tọgbà náà ṣe mọ la yá sì mọ lọkọ lọkọ tọkọ. ẹjọ ṣe mi gbá mi mójútó. láti ibi náà yín mójútó náà ni. ó ṣe gan ni sọrí pé láti hàn yín ló tọ́jú rẹ lọ. wọ́n mọ gbàdúrà bá ti ń lọ inú o ó kúrò ní kọlọ́n. yóò wà. yá lọ ká lọ kọrin ká dábẹ̀rú ká dábẹ̀rú. ẹ má dábẹ̀rú o. akọrin mo fẹ́ sọ. jẹ́jẹ́ ni kẹ́ ṣe lọ́wọ́. wọ́n fàdúrà sí wa ìwọ náà mọ kọrin lọ kọ́ mọ́ gbáradì ó rí mi bà mí ṣe ó rí mi bà mí ṣe o ó rí wa bà wá sí. káráyé má pa kádàrádà orí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ. ọ̀pọ̀ rí ah, mi ni ó sì kọjá lọ fìrí bá mi pọ̀ rí mo wá ti ń bọ̀ mo lọ wo ọ̀rẹ́ mi kan sàlẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ mo lọ. ọ̀yẹ́ ah! kan mọ́ rin inú òun ọ̀yẹ́ kan mọ́ rin inú òun ẹwà rẹ ọgbẹ́ ìwà tó mọ́ rin inú òun ẹwà tó tutù lọ́rùn fún ọ ọmọ wa bí tó tutù mí ní bí ọ̀pọ̀ lọ ni o hmm. yé rin inú òun. ẹnu ẹ dùn ah, ọ̀rọ̀ ẹnu rẹ dùn kan wọn fọwọ́n fẹ́ra rẹ ṣe ìṣòro wọn ò nira rẹ la. Ah, bọ́ sábúrò ẹ ni. Eh, kìí sábúrò mi tara eh, àwọn ọmọ tí mo bá ṣeré ní ìgà fúlàní bẹ́ẹ̀ ni kìí sábúrò mi bí abọ́ náà ló jẹ́ sí mi eh, fẹ́ mu lọ bìkan ni mọ́ bọ́ o mọ́ bọ́ kọ́ dúró ọ̀rẹ́ mi àti aṣáǹsọ àṣọ ọyìn mi bọ́rọ̀ ọyìn mi bọ́rọ̀ àrí mi forí ẹ̀ tì. ṣé bíbí kan ló ń lọ ń sìn máa lọ bí tán lọ tó bá ti padà bọ̀ àmà ríra. Ah, ọlọ́run ṣe là lọ lọ dé ń bo ah. ìjọ bá ti rí ibi níbí wọlé ìjọ mo ti ń bọ sọ hmm. ọ̀rẹ́ rẹ̀ rí hmm. ẹ̀rí ní bẹ́lẹ́ nù rẹ̀ yìí yá sọ gbogbo ẹ̀rẹ́ nìkan yanjú rẹ̀ lẹ́nìí oyè ọmọ tó ṣe ìwọ dúró mọ̀ ń bọ̀ já tẹ̀sẹ̀ gbẹ̀mí ọ̀gá sọ̀rọ̀ ọmọ mi mi so wájú lábàtà ló bá mi ṣe kí bàbá lè jẹ́ wọ́n mọ́ kí màmá lè jẹun ọmọ eh, kórìí mi bá mi ṣe. okay now okay now thank you thank you thank you thank you everybody dj may thank you dj may dj may ọ̀ṣun. Bọ́sùkù ọjà. Onímọ̀ DJ May Adébáyé. Thank you thank you thank you DJ. Yeah, yeah. Mo ti sọ fún yín pé lálẹ́ yìí. A tó ṣe anything rárá. Ẹ ti bá kọ́kọ́ pè fún yín, ó oh, yá. MC Ẹnufẹlẹ. Ó yà fílẹ̀. Ẹnufẹlẹ. Amaka disappoint me, young girl disappointment o. Amaka disappoint me. Ẹyin èèyàn mi. Èmi MC Ẹnufẹlẹ rè o. Good afternoon o. Èmi àti ọ̀rẹ́ mi kan la bá jáde lọ́sàn-án ọjọ́ kan o ó ní pẹ́pẹ́ sí òun máa mu sóbò mo ní àṣọ́bò wà ní ẹ̀gbẹ́ síríìtì wa lábúlé ẹ̀gbà ló bá bọ́ síbẹ̀ ló ní ìyá ìyá ní ẹ̀ ṣé bó máa ra àṣọ́bò ni wàá dẹ̀ mọ̀wó lẹ̀ ó ní rárá o pẹ́pẹ́sẹ́ òun máa kọ́kọ́ béèrè ìbéèrè kan ẹni kí ni ìbéèrè ọ̀hún ó ní màmá ṣọ́bò yín tutù màmá ṣọ́bò yín tutù ẹ dákun ìbéèrè tó béèrè rẹ o ló bá dèrò ọsibítù kátó wíwá tó fọ ọ̀rẹ́ mi yìí bẹ́ẹ̀ bá rí ẹ lè dá mọ̀ ni ẹlẹ́ẹ̀kejì mo bá tún mọ̀rẹ́ mi kan àjọ ń lọ làbáwọ̀ mọ́tò láti ojú ẹlẹ́gbà à ń lọ sí abúlé ẹ̀gbà ńgbà yìí a máa dẹnu mọ́tò yìí àwọn ọkùnrin pọ̀ lọ súú ọ̀rẹ́ mi ìbá ní òun máa dára o mo ní àrà kí ló fẹ́ dá ló bá mú fóònù rẹ̀ ló bá mú sétí ló ní òun máa wo àrà tí àwọn ọkùnrin máa dá nínú mọ́tò ló bá mú fóònù ló bá mú sétí ló ní ẹ ẹ ló máa ìdíyà n ò ní lè wà sọ́dọ̀ rẹ mọ́ o torí pé ọkọ rẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi o nínú mọ́tò yìí eré ni kò ní í ṣeé ṣe màá tún padà máa rí ẹ màá ìdí aṣọ ti gbọ́ a máa tún máa ṣeré lọ́jọ́ mi bọ́lọ́hún bá ní ká tún pàdé o kó tó sọ pé ká tún pàdé ah, àti dírẹ́fà tí ń wọkọ̀ àti kọ̀ǹdọ̀tọ̀ àti gbogbo èrò inú mọ́tò náà bá ká bàràbàrà ọkùnrin yìí náà máa lù ló bá dèrò ogó bí o tó rogbó bì ẹ pàtẹ́wọ́ fún mi ni. Give it up for MC Anubele. bó ṣe máa ń ṣe káàkiri nìyẹn o tó máa crack àwọn èèyàn ẹ ti rí báyẹn MC Anubele. Oya DJ May, that is DJ May, give it to them. Oya DJ May. DJ May thank you thank you thank you thank you thank you DJ May mo ti sọ pé níbí lẹ́nìí ẹ̀ tí ì rí nǹkan kan ẹni tí mo tún fẹ́ pè báyìí tó bá fẹ́ kọrin yìí ìzáìdá kórin yẹn gbé ẹ lọ síbo kó gbé ẹ lọ sí heaven àbí kórin yẹn gbé ẹ lọ bo kó gbé ẹ lọ air fire ìwọ ló mọ ibi tí yóò máa gbé ẹ lọ́nu méjèèjì o so as it is now ẹ jẹ́ kó máa yé yín bá ṣe wà ń sìn màá wá pè tí n bá ti pè mo fẹ́ kẹ́ pàtẹ́wọ́ fún kẹ́ wá gbọ́ orin aládùn tó máa kọ fún yín help me welcome Akeem all the way from Iga let's do that together. Oya filẹ̀. you do this. Kásán, orúkọ mi ni Akeem láti Iga. Òní ni àkọ́kọ́ mi ní ìlú yìí láti kọrin níwájú ènìyàn tó pọ̀ tó ilé orin tí mo fẹ́ kọ náà kẹ́ bá mi gbà á bẹ́ẹ̀ o. ìyàwó alárédè búrẹ́ lójú bí falérè má fi mí lẹ̀ lọ bá délé tẹ̀lé mi lọ jẹ́ kárẹ̀lẹ̀. akímù kòkòlò tó bá dàgbà gbéyàwó akínmú kòkòlò tó bá dàgbà gbéyàwó ìyàwó alárédè búrẹ́ lójú bí falérè má fi mí lẹ̀ lọ bá délé tẹ̀lé mi lọ jẹ́ kárẹ̀lé. akínmú lélẹ́yìí kòkòlò tó bá dàgbà gbéyàwó àṣàkẹ́ my lover àṣàkẹ́ fine senorita. Eh. Àṣàkẹ́ na playa. ẹ ṣeun. DJ me. Please let's laugh for ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún it. Mo ti sọ fún yín pé orin ẹ̀ ìsára kò gbé ẹ lọ sí ẹ̀fún àbí kò gbé ẹ lọ síbo ẹ̀ Ibo ló gbé wọ lọ? Ẹ̀ fàyà ló pọ̀ jù nù Okay now, ha, time tí mo sọ pé ẹ máa gbaná mo ní táyì tẹ máa ṣe kí ni táyì tẹ máa tẹ máa okay now I want to introduce the special person all the way from Lagos Lekki yeah. DJ DJ DJ May ó yà jẹ́ gbọ́dọ̀ ẹ máa jó pa mí lẹ́nu ó yà á ní bíi. You the man. Able God. Able God. Shower your blessing. Shower your best! Eh? Want this money? Want this money? I beg you, Bentley. Able God. Let's go. Shower your blessing. Shower your blessing. Want this money? Let's go. Como é suficiente? A ti dice como é suficiente? A ti toca como é suficiente? A ti dice como é suficiente? Como é suficiente? A ti dice como é suficiente? A ti toca como é suficiente? show yẹn make sense i really like performance in <laughs> accept sir. abi um, you know Lagos is far so we need to start living. ẹ ẹ ẹ ẹ máa ń ka ṣe báyìí. èkó kẹ́ ìlú yìí ẹ ti gbẹ pábẹ́òkúta mo ti sáàfù mi ah. ayé pọ̀ ta lè jẹ gan nílùú yìí ah, má jẹ́ àṣẹ báyẹn ṣe rí nílùú yìí ẹ ẹ jẹ́ ká sì ní sùúrù ká relax máa gbé dáhùn àbùkọ́ jẹ́ pé ẹ máa enjoy ara yín gan. wọ́n rí ìwà boring fún mi mi ò kú mo lè dé sí báyẹn. ṣe rí ibì kan wà ní eh, Abẹ́òkúta táwa yìí stadium ni Abiola stadium tẹ bá dé ẹ̀yìn stadium yìí àwọn ayé tó make sense as in àwọn fresh fish just mo gbọ́ rẹ̀ mi dẹ̀ ń dé lọ́jà yín bẹ́ẹ̀ ó jábọ́ life ló jábọ́ tábàtà kó bẹ́ẹ̀ máa gbé yín wọlú mọ́. <laughs> olúmọ sí òye ti gbà yẹn mọ́ o ó ti yàtọ̀ gan gbàgbé o eh? ah, ó make sense now. Eh? oh hi um, this guy I love his performance like you sing so well. yeah he did very well uh, why is this staring at you. Um, èmi náà get there. cause láti show yẹn ni mo ti notice ẹ̀ show uh, mọ̀ mi rí ni. rọ ṣùgbọ́n lótìtọ́ lótìtọ́ méjì méjì lọ́lọ́run dá níyàn ẹjọ́ àǹtí mi Bíntà fi ń tà. bẹ́ẹ̀ni. ìjọ má bínú àǹtí ẹ̀ fi ń tà wọ́n ní àǹtí ẹ̀ fi ń tà yẹn wà. Ah, wọ́n wà ní ìgà. o ìgà ẹ̀ cold water. rárá o ìgà fúlàní. o lẹ́yìn òde ìlú ṣé ọmọ fúlàní ni wọ́n. bẹ́ẹ̀ni. ah nice one madam wọ́n ní rẹ́píkà yín wà ní ìgà o bóyá ká lọ ká lọ wò àbí kí lẹ fi aráyé kan náà nìyẹn. oh serious. Hmm? anyways bá mi kí àǹtí ẹ̀yẹn Bíńtà tó ló jọ mí bá mi sọ fún pé kó máa ṣe jẹ́jẹ́ nítorí pé èèyàn jẹ́jẹ́ lèmi náà. anyway ṣé o ní píkṣọ àǹtí ẹ̀ lọ́wọ́ ní ká tiẹ̀ wo bó ṣe ní ká lè mọ̀ bí arọ́ ló ń pàgọ́ tán. náà ó tiẹ̀ dá píkṣọ wọn wà níbí tó bá eh? ti wò tán jẹ́rin jẹ́rin. Ah, ah. ẹ dúró. kí ni. Ah. kí ni àá. Ah. ah òṣìwò ni bá mi gbé fóun jẹun wò. ẹ wọ́n tí mò ń wò náà. fóun yìí ti kú náà. pàṣẹ ti lò nìyẹn. ẹ yóò ṣe jù ẹ mú wá máa fi pàṣẹ ọjà ṣáàjẹ. kò ní charge ẹ mú wá desktop mo máa ń lò fún. Oh. so bí mi ò ṣe ní rí bíńtà ẹ̀gbọ́n ẹ̀ tó lọ́jọ́ mi nìyẹn o anyways máa ok ẹ ó máa fún ẹ káàdì mi mo ṣì wà ní around inú yìí màá wá rí yín tó bá ti di lọ́la at least má fi wá mọ ẹ̀gbọ́n ẹ. Yeah. Ah, mom, excuse me. Hello? Hi, mom. <laughs> oh, yes, it was successful. I'm a boy, go back to Lola. Yes, mom. Okay, ma. Wonderful. <laughs> àpàtì ká máa yá ni. orí bá mi ṣe bébè kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun e, mi bá mi ṣe e, e, ẹ jẹ́ kí n rọ́nà lọ kárayé má ẹ jẹ́ kí n rárá lọ ààyè má gbá kárárá dà kórìí mi bá mi ṣe ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀. àìlá mọ̀lú mi ṣé wọn náà rí pé tó ṣẹlẹ̀ ọ̀dà bá àpẹẹrẹ burúkú ni wàlá ìtàlá Ah, ah, aláàjì èèwọ̀ làpẹ́ burúkú nu eléyìí hmm? béèyàn sọ kún dàtúnla mẹ́ta kò ní kóhun tó ti bàjẹ́ kó gbà tó ṣe mọ́. kápẹ́ gbà tára mọ̀ lú yọ̀ yàrá nígbà náà okun kò bá má dùn mí nígbà tó ti wá ń jẹ kó títí jà. pẹ̀lú yóò wò mí àròkàn àròkàn báyìí ní fún kó àsùn dáwà o. ọgbọ́ ọ̀rọ̀ rẹ sì yé mi ó yé mi èèyàn náà ní fowó ra òyì má ka lójú Hmm. Hmm, owó tó o fi ra màálù èyí ń ṣe ọlọ́tọ̀ ó yé mi wọ́n sunkún mọ́ wọ́n ah, sunkún mọ́ fa. òwò tá à ń bí àwọn ọmọ àwọn ọmọ alálùbáríkà pé kí wọ́n máa ṣe táwọn náà ṣe ń wò pé tó àwọn èèyàn tó ń sorí rẹ lórílẹ̀‐èdè òwò tí wọ́n ń ṣe láre. elédùà ó ṣe mí. wọ́n lù inú mi o. kí ló ṣẹlẹ̀ kí ló tún dé. akin wọ́n sọ wípé ó jábọ́ lórí ọ̀kadà ó tẹ̀ tí àti ìmúwọ́ ah, ọmọ tẹ̀mí subhanallah níbo lọ́wọ́ mo gbẹ́ ọ ẹgbàá mi aláwọ̀ mìíràn. inna lillahi wa inna ilaihi raji'un daga Allah muka zo da shi za mu koma eh me yasa zaki kashe kanki a banza eh ọ̀dọ̀ Ọlọ́run làwa ti wá ọ̀dọ̀ ẹ̀ làwa máa padà sí má wàá fẹ́ kú ṣe rẹ léṣe eh. Sadiya ah. ńlá lélẹ́yìí. Ah dábùú tún náà lálàá chief. Ah. ó ti tó. ìbọn ni kí n ti bẹ̀rẹ̀. mo sì sọ mo sì sọ fún akéèmù mo ní kó súré lọ bí ó lọ kó tètè padà wá kí bàbá rẹ̀ má bàa mọ tá à ń sè ọ̀rọ̀ náà ló délé yìí o ọ̀rọ̀ tá a ní kí bàbá ó mọ̀ gbọ́ gbọ́ ni ò ní jẹ́ pé bàbá oníwò padà yọjú ẹ̀ akéèmù kò gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu. Ah! odidi ọmọ odidi ọmọ ṣàdí àìmọ ní kí n ti bẹ̀rẹ̀. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwa ò ní kọ̀kọ́ ta fẹ́ bọ́ọ̀lù ọ̀hún fàmù wo bíńtà nìyẹn òun ló ń sunkún bẹ̀yẹn látẹ̀kún ìwọ ló yẹ kó má rẹ̀ lẹ́kún. má fẹ́ kun ṣe rẹ̀ léṣe iná lílá ìwà iná ilé ìrọ̀jì ọjọ́ náà àti ọjọ́ ìlà máa padà sí i. ikú. Hakeem kò dé fẹ́ lọ sí ṣọ́ọ̀ èmi ni mo pọ̀ sí rẹ̀ kí ó lọ sí ṣọ́ọ̀ náà. ṣé kí àwa sọ wípé èmi ni mo pa àbúrò tíṣì èmi pa àbúwá ọlọ́run. ta ni èmi fẹ́ fi ṣe ẹni kejì báyìí. ọlọ́run àdúró tí ò sí. hello Zabira èyí ṣe tó ń fárígá dákun farabalẹ̀ mi ò nífẹ̀ẹ́ fàrídà jọ̀wọ́ má bà mí jà mi ò ní stamina má ṣe fara pamọ́ dákun já ríra gbogbo ọ̀rọ̀ tó gbọ́ látẹnu fàlílà irọ́ paraku ni béèrè lọ́wọ́ gíwá òdòdó mi o ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àkànkẹ́ mi o releasing my dear ẹ bá mi bẹ́ẹ̀ dábìrà kó yẹ máa fi mi dábìrà kó má lọ ti torí mi kó má lọ tán fìtílà ẹ bá mi bẹ́ẹ̀ dábìrà kóyè máa fi ní dábìrà kó má lọ ti torí mi kó má lọ tán fìtílà dábìrà o o o dábìrà e e e dábìrà o o. Hakeem wọ́n ìjọ kan ìwọ náà á di olórin ńlá tí gbogbo ayé máa máa gbọ́ báyìí ni. <laughs> nígbàkigbà tí bá ti rí yín lẹ́yìn mi inú mi máa ń dùn ọkàn mi sì máa ń balẹ̀ ẹ̀yin àti màmá níbi lẹ́yìn ọgbà mi. Akim bẹ́ẹ̀ ni mm. sórí hmm, tí ikú ò bá pa wá tí àìsàn ò sì ṣe ẹnìkankan mm. ní agbára Ọlọ́run àti anábìwa muhammad wàá di ibi tó ń lọ wàá di superstar ìmọ̀ fi ẹ́ yọgàn láàrin àwùjọ láàrin gbogbo àgbáyé ní gbogbo àgbáyé ìfihàn yọgàn ni ah, àbúrò mi ọyà kankan mm. jẹ́ mọ́ gbọ́. ẹ bá mi bẹ́ẹ̀ dábìrà kóyè máa fi mi dábìrà kó má lọ ti torí mi kó má lọ tọ́ fìtílà ẹ bá mi bẹ́ẹ̀ dábìrà kóyè máa fi mi dábìrà. ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrádà kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ ẹ jẹ́ kí n rọ́nà lọ. Hakeem gbogbo bí ìwọ ṣe ń kọrin òun ni mò ń gbọ́ ní ibẹ̀ òun òun ni mo ṣètò ìwọ wá nǹkan tí èmi fẹ́ jẹ́ kí ni wípé má ronú mọ́ mo rí i pé ọkàn tiẹ̀ ó bàjẹ́ ma má ronú bí ọlọ́run ṣe ń bẹ ní òkè ó rí gbogbo nǹkan tí o ṣẹlẹ̀ sí wa òun tì ní ó fún ọ ní tẹ́lẹ̀ǹtì orí èyí. bẹ́ẹ̀ ni tí ẹ̀mí tèmi bá sì ń bẹ mm. tí ọlọ́run sì ń bẹ ní ipò tirẹ̀ mm. tí ànábì náà yìí wà ní ààyè tirẹ̀ ó di superstar gbogbo ayé ni ó máa mọ̀ ìwọ Hakeem olórin mm. àbúrò ti èmi Bíntà ó fẹ́ kí o mọ̀ kankan ní agbára ọlọ́run aráyé ò ní pa ìwọ aráyé ò sì ní pa èmi náà àwọn òbí tiwa máa jẹ ohun ọmọ ṣó ti gbọ́ mi Hakeem á sunkún mọ́ ọmọ pé tí ọkàn tiẹ̀ bá bàjẹ́ inú tiẹ̀ mi ò ní dùn ṣó ti gbọ́ mi Hakeem má wọrí èmi àti ìwọ máa mú kí àwọn òbí wa kí wọ́n yangàn ní ìgà yìí mm. wàá fi ìgà yìí wàá fi sílẹ̀ ìwọ wà travel lọ sí ìlú òyìnbó hmm. èmi náà á sì travel tẹ́lẹ̀ lọ sí ìlú òyìnbó á fi ìgbà sílẹ̀ ṣó ti gbọ́ mi á sì mọ́ ṣó ti gbọ́. Tẹ̀lé. Àtẹ̀wọ́ ọmọ ò bala, a ò. Ikú! <laughs> Ikú ti gba ẹnì kejì títí èmi o. Ikú ti gba kí títí èmi o èmi ti fi ọwọ́ títí èmi pa àbúrò títí èmi mo fi ọwọ́ títí èmi pa àbúrò. Yes, I pray for grace and I pray for mercy. Kí n bọ́lọ́rẹ́ o, we go help my destiny. Ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa kádàrá dà kórì mi bá mi ṣe é. Don't tell me you're still doing the countdown pattern. Kí ló dé tó ń mú àkójọ tó kù? Why you doing that to yourself? Eh? The same way I came to your doorstep and heard you crying in the middle of the night. And you know, Sumoju, kò burú counselor ti wá sálẹ̀ she said she's ready for your class. I don't want to see her. Why? It makes no difference, Mom. Ewo, there's a replica of me in Ogun State. Ọjọ́ tí mo lọ ṣe show yẹn ni mo meet abure. ẹ̀. Ó dẹ̀ máa wù mí kí n fojú mi méjèèjì rí kí n tó lọ. Mom, remember I have just one week left. a replica of you. Yes, mom. Logo state. Yes, mom. Ìyẹn la tún máa máa Okay, um, do you have the address? Um, I know it may sound a little bit strange, but yes, I do have it um, from my dream. my dream. I got it from my dream. So, ẹ̀yin lẹ ní màálù tó pọ̀ jù ní ibi ìbáyé àbẹ̀. Bẹ́ẹ̀ni, màálù eh? bàbá mi ló pọ̀ jù lágbègbè yìí. Tí ah. ẹ bá ti béèrè Mala Mahmood, kò sẹ́ni tí ò mọ ilé wa. Eh, eh. Bẹ́ẹ̀ni. Mala Mahmood. Bẹ́ẹ̀ni okay. ṣé ẹ̀yin ṣì rántí bá ṣe ń bọ̀ látàárọ̀. yes sure because um, mo lójú ọ̀nà gan so mo ìrántí. Eh, so àyè máa lọ sí iwájú àbí. iwájú. okay ṣé a ti fẹ́ débẹ̀. ó kù díẹ̀ iwájú. ṣẹlẹ ṣó pé ọ̀nà ra wàá ṣá ẹ ṣòwò yàn the right lane. Yes, yes, yes. Um, this was exactly how I saw it in my dream. Like, you won't believe my dream has never been this real before. Um, actually, tí a bá ti débi tá à ń lọ, ó yẹ kí n lè rántí because wọ́n ní èèyàn Malam Mahmud. Mahmud. Yes. Uh, wọ́n ní màyẹn ló ní màálù tó pọ̀ ah. Yeah. But... Yeah, yeah, yeah yeah bí mo ṣe rí bí mo ṣe rí lójú àlá náà lélẹ̀. are you serious? but how can that be possible? you've never met this guy more than once ẹ̀ńkọ́tájọ́ orin yẹn náà ni now. my so dream in my dream i saw everything like bó ṣe sọ fún mi náà lélẹ̀ yes. okay let's find out let's pack. yes àti níbi tá à ń lọ yes yes I, i saw this tree mo rí this tree yes i saw this tree yeah. no problem let's ask for things. Malam Mahmoud, she? Yes, Malam Mahmoud. Okay. Then a uh, Hakim. Hakim. Let's go. All right. Ẹ kú ìjókòó sá. Ẹ Yes, sir. Um, actually, um, Iyankola béèrè, um, Hakim lórúkọ ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Aláàjì, ẹ pè me subhanallah. Oh. ẹ jọ máa kí ló ṣẹlẹ̀. Um, ẹ má wọrí mo understand ẹ jọ akeem gangan lábẹ́rẹ́. wọ́n tún wú tí ò dálẹ̀ sóyọ nísìnyí akeem ti jọ́lọ́ ń pè. Ah! no wonder I, I, I kept having this feeling you know like oh aṣọ́fẹ́ ó fẹ́ kí n wá mọ ẹ̀gbọ́n òun bí ń tà ni. Ah! ẹ̀mí pé akeem ti kú. àníkọ́ mọ́ ah, sọ ọjọ́ ọmọdé ni má dantí ọ̀dà lẹ̀ fa èmi náà ti ń wò ó bẹ́ẹ̀ mi náà ti rí wọn lọ àmọ́ kì í ṣe ń tẹ̀ ń lò kì í ṣe ń tẹ̀ ń lò. Binta Binta. Binta. ẹ pẹ̀lẹ́. báyọ̀ ah! lọ ẹ fọkàn balẹ̀. ẹ bàbá mi. Eh, ntọ́ ń rò kọ́ ó bu ọlọ́run bẹ́ẹ̀ ni o. ọmọ àdá six three tó mọ bó ṣe ń play game yìí. èmi náà mọ̀ ọ́ ta ó ní ọmọkùnrin kan báyìí tí ó ga dáadáa òun ló kọ́ mi bí a ń ta eléyìí Yorùbá ni. ẹ̀ẹ́n ok no problem màá ṣọ́ ẹ pé èmi ni master game yìí ah. I just played double six. èmi náà á nà ẹ̀. <laughs> níwọ náà bí ń tà ok òun náà lélẹ̀ double six again ah <laughs> ó máa mọ̀ ọ́ tà. èmi náà ti ta six five. àmọ́ sọ fún ẹ o lè play game yìí tó mi òun lòún kà one by one èmi ò ń kà bẹ́ẹ̀ náà màá kàn kà pẹ̀lú mind mi ni mo ti play. ọ̀yá play. <laughs> ẹ lẹ́ ń bẹ̀ yẹn o. màmá ẹ káàbọ̀. ṣé dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ kú eré. ẹ sọ ma hi mommy. <laughs> my darling ṣé dáadáa ni. Dáadáa It's fine. I hope you guys are having fun. Oh yes, yeah. we are. Bẹ́ẹ̀ni, fọ́ọ̀n púpọ̀ là ń lò láyé. Ẹ ṣeun mo dúpẹ́. Èmi gan ti máa yín dáná. Ah, ẹ ṣé ma. All right, love. I'll call you once food is ready. Okay, mom. Thanks, thanks, mom. Love you, dad. Ah! Mú ayọ̀ wá. Kí ni? Ìwọ ti ṣe ògbójú fún Èmi ti No, now. I told you. I am the master of this game. Ṣùgbọ́n <laughs> learn from your master. Jẹ́ kí n kọ́ ẹ, ìyàn tó lóko anything. Èmi wọn máa kọ́ ẹ tó máa fi mọ̀ play Dada. Ṣé o ti gbọ́? Ah. <laughs> O tún ti yo, yo, yo. òlélẹ̀. Má máa sunkún o. <laughs> Um, doppelganger. That is what it is called. doppelganger. Yeah. ẹ jọ̀ọ́ sà kí ni ìtumọ̀ doppelganger and I assume that's an English word, right? No, no, no, no, no, no. It is a German word. It is means a non-biologically related look-alike or double of a living person. Uh, um, I found it, yeah. Good. Good. Uh, this is what Google says. Um, Google says um, <clears throat> doppelganger is a German word and literally means double walker, as in a ghost or shadow of yourself. These days, most people don't refer to the ghost meaning anymore. When talking about doppelganger, they just mean someone who looks a lot like you or could be your twin. Still, that's pretty spooky. ṣe rí um, ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń gbé síra wọn, a máa ń dàpọ̀. Ní àti ayébáyé ni Yorùbá ti ní ìgbàgbọ́ nínú wípé méjì méjì lọ̀lọhun dá wa. Ìwọ fúnra lára ẹ ìgbà míì wọn a máa jẹ́ kó yẹ wípé èèyàn kan wà tó ju ẹ, tó ò dẹ̀ Débi wípé tí wọ́n bá fi àwòrán irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tán bá fi hàn ẹ́, ìwọ náà a máa ní lọ́kàn bóyá ìyá àbí bàbá ẹni yẹn ó ti bí ọmọ síta lóòótọ́ ni kò dẹ̀ rí bẹ́ẹ̀. a tún lè sọ wípé ẹni tí um, German tí wọ́n ń refer sí as a doppelganger yìí a lè pè wọ́n ní ìbejì méjì tí a bí nínú ìyá àti bàbá kan náà ṣé òun ló ṣe máa ń fà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí eh, eh, èèyàn kan á kú nìbàdàn tí wọ́n á rí lẹ́kọ̀ọ́ tí wọ́n á sọ wípé àkúdàáyá ẹnìyẹn ni no àkúdàáyá wà lọ́tọ̀ ó ṣeé ṣe kó má jẹ́ àkúdàáyá ẹnìyẹn ni o ó jẹ́ alábìjọ tí à ń sọ tí german pè ní dopeganga yìí. ok ó ní yorùbá fi máa ń sọ pé méjì méjì lọ́lọ́ ń dá wa. that's good. ẹ ah. hmm. eh, ẹ dẹ̀ ń sọ̀rọ̀ àkúdàáyá ń sìn which automatically means ghost. ghost um ẹ jọ̀ọ́ ta wá ní ghost nínú Máyọ̀wá àti Bíńtà o. èmi kọ́ ni ghost o mi ò kí ń ṣe ghost. ah because i need to be very sure pé the original version ni mo ń date ni. abba now babe Binta ni ghost now. Eh, eh, eh, yes Binta ni. torí kó jẹ́ ọmọ fúlàní torí kó jẹ́ ọmọ fúlàní òun ló lè jẹ́ ghost doppelganger tá à ń sọ̀rọ̀ ẹ̀ gbọ̀ngàn yẹn. that is exactly what we are doing. <laughs> oh my god um, ẹ jẹ́ ká ṣe báyìí. Um, tèmi sọ fún mi pé ó ní nǹkan kan tí ò fẹ́ sọ fún mi òun ni ìwọ ṣe ń sunkún. mo ń rò pé báwo ni kò bá ṣe dùn kí èmi àti ẹ jẹ́ ìbejì ọ̀ọ́ kí a jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò ṣebí tèmi bá lọ tán ìwọ á wà láì fún mọ́mísì mi náà <laughs> lọ ibo ni ìwọ ń lọ èmi tó ń wo yìí <sighs> mo mọjọ́ tí mo máa kú. ah awúṣubìláì ikú òṣì lọ́wọ́ èèyàn kankan kí a wà láyé kí a sì kú owó ọlọ́run ni ó wà kò sí lọ́wọ́ èèyàn kankan nítorí pé òun ni ó dá ìwọ òun náà sì ló dá èmi náà ó ti ṣetán ikú. well ọlọ́run dẹ̀ ti ṣetán àti pa mí. báwo ni ìwọ ṣe mọ eléyìí. kò lè yé ẹ bí n ta. <sighs> Ijọ́ wo wá ni àwọn èèyàn ẹlẹ́ran ara ní ìwọ máa kú? Eh? ṣé pé ọtọ méje péré ni ó kù fún àyẹ̀wò láti lò lórí rẹ̀. bẹ́ẹ̀ ni màmá mi ọjọ́ méje nìkan ló kù fún un Ọlọ́run kábíyèsí Elédùmarè. Hmm. Tó tò rẹ Olúwa o. <sighs> Kí wá ni nǹkan tí eh báwo? Kí wá ni nǹkan tí eh ẹ̀yin ń gbìyànjú láti ṣe báyìí? Màmá mi, nǹkan tí èmi náà ṣe tàn yín wá, òun ni eléyìí. Kí ẹ bá mi wá nǹkan tí ẹ máa ṣe tí Máyọ̀wá ò fi ní fi ayé sílẹ̀ kí ẹ bá mi bá bàbá títí èmi sọ̀rọ̀ kí ẹ̀yin méjèèjì jọ bá mi ṣe nǹkan sí ikú Máyọ̀wá èmi ò tún fẹ́ pàdánù èèyàn mi mọ́. ó ti tó ó ti tó ó ti tó ọlọ́run ò ní jẹ́ aráburú àmọ́ hmm, ọmọ mi ṣé o fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ hmm, kò sí ohun kankan tí bàbá tiẹ̀ lè ṣe o ìgbìyànjú lásán nìkan ni gbogbo wa lè gbà nítorí pé ọlọ́run ọba tí ìwọ ń wò yẹn ọlọ́run ọba ló lágbára láti ṣe ohun gbogbo òun ló lè dá òun ló lè pa òun ló lè jí èèyàn sórí àbá tí èmi kan máa mú wá ni pé ẹ jẹ́ kí gbogbo wa jọ máa gbàdúrà ká gbìyànjú láti gbàdúrà sọ́lọ́run ọba kí ọlọ́run kó má fi má yọ̀ wá kó má fi pa wá lẹ́kùn nǹkan yọ̀ ṣoṣo tí gbogbo wa lè ṣe nìyẹn alákìyàyé aburú kọ̀ọ̀kan ò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run ṣùtìgbọ́ àmọ́ ṣé àwọn dókítà tiyín ni wọ́n sọ wípé ọjọ́ méje péré ló kù fún Máyọ̀wá láti lò ní ilé ayé. bẹ́ẹ̀ ni màmá mi nǹkan tí àwọn dókítà tí wọ́n nǹkan tí wọ́n sọ fún òun nìyẹn. Ah, ẹ dákun ṣé àwọn lọ́lọ́run ni tọ̀. ṣé bóò ni àwọn ti mọ̀ wípé ọjọ́ báyìí ọjọ́ báyìí lẹ̀dá alàyè kan ó lò lórí ilẹ̀ alàyè. tọ màmá mi nǹkan tí ó yà èmi gan lẹ́nu náà nìyẹn ìgbà tí Máyọ̀wá sọ fún èmi wípé àwọn dókítà sọ fún òun pé òun ti ní ọjọ́ tí òun máa kú lèmi bá sọ fún un pé kò sí ikú ẹ̀dá kankan lọ́wọ́ ènìyàn ọwọ́ Ọlọ́run Allah ó ní ikú wà ọlọ́run ni ọba tí ó ń pa ènìyàn ọlọ́run ni ọba tí ó ń jí ènìyàn nǹkan tí èmi náà sọ fún nìyẹn àmọ́ màmá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bá bàbá sọ̀rọ̀ èmi ò tún fẹ́ fi ojú sunkún ẹnì kankan mọ́. ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa ṣó ti gbọ́ èmi ò bá bàbá tiẹ̀ sọ̀rọ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run ọba aburú kankan ò ní ṣẹlẹ̀ sẹ́nìkan. ẹ ṣé màmá mi. ṣùtì bó mi sunkún náà. Ah, ọjọ́ méje. Hmm. La ila ila ila la ila ila ila la ila ila ila la ila ila ila ọlọ́run jọ̀wọ́ bá mi dá máyọ̀ wá sí. ọlọ́run má jẹ́ kí máyọ̀ wá kú. ọlọ́run jọ̀wọ́ bá mi dá máyọ̀ wá sí. ọlọ́run jọ̀wọ́ má jẹ́ kí máyọ̀ wá kú. la ila ila ila la ila ila ila ọlọ́run jọ̀wọ́ jẹ́wọ́ wípé ìwọ ni ọba tó tóbi jù gbogbo àgbáyé lọ. la ila ila ila. La ila ila la la ila ila la la ila ila la la ila ila la. Alang jaba mi da mayo wasi. Alang jaba mi da mayo wasi. Alang maje ki mayo waku. Alang maje ki mayo aku. Alang jawa rikwe iwa lo to bingju. Alang jawa rikwe iwa ni e to bingju. La ila ila la la ila ila la la ila ila la. ṣe bẹ́ẹ̀ rà èmi ò rí èmi ò fojú mi rí ọlọ́ọ̀ má jẹ́ kí fojú mi rókò ọmọ mi. ẹ sọ̀rọ̀ kúrú. bọ́rọ̀ ìdílé lórí. jẹ́ kó báwo lẹ ṣe ń ṣe báyìí ṣé ẹgẹ́ yìí náà tún máa ṣe bí obìnrin ah, ah, ni ẹ̀yin tó yẹ ọmọ mi ṣé ẹgẹ́ tún máa ṣe báyìí ni. èmi lè jẹ́ lọ́wọ́ obìnrin ẹni ní ẹni wíwá òun máa bì ẹ̀rù ẹni lè jẹ́ lọ́wọ́ láti ọjọ́ díje nílé ẹ mú olódodo síwájú ìparun you took the righteous one before the before before the righteousness which your. ojú jẹ́rìí rẹ̀ I broke it home breaking in the heart of everybody that broken person. Ah. <laughs> àfẹ́rú eléyìí. abẹ́ o ẹ̀pọ̀ o ṣé kí pé àwọn pásítọ̀ ẹ ṣé kí pé wọ́n tó sọ mi nílé ìbò dúró fún wa wáyé mọ̀lẹ́lẹ́ bíi ilé ìdìbò àná. ẹ ti pè wọ́n ni. bí ìpè wọn lọ kẹ́hìndé. dẹ̀ mo fi sí látànà ìgbà tán ti sọ pé ó máa dákẹ́ lálẹ́ àná mọ́ àárọ̀ yìí ló dẹ̀ ti tilẹ̀kùn ẹ̀ mọ́rí ibẹ̀ ló wà. yàrá kan lè sílẹ̀ sí ni àbí yàrá yín ló wà ní àná. wọ́n ló máa ṣaláìsí wọn ní ọ̀hún lọ́mọ mi máa pòórá o wọn lọ́mọ mi máa pòórá o. omi ẹ̀mí ẹni sọ̀rọ̀ ìfarabalẹ̀ igbó gangan ni ẹ̀yìn fi sí ṣùgbọ́n yìí pé ńgbà tó ti sọ pé ó máa ṣaláìsí lánàá mọ́júmọ́ àárọ̀ yìí èmi dẹ̀ ti ń rápẹ̀rẹ̀ lèmi ṣe ti wà nù yàrá ìgbà tó dẹ̀ di láàárọ̀ yìí mo mọ̀ pé inú yàrá ẹ̀ náà ló ṣì wà látànù ló ti wà bẹ́ẹ̀ kí ó lè jáde kó lè rìn débi tó máa jáde. ẹ jẹ́ lọ. ọ̀rọ̀ burúkú ni ìtòsọ ò ní rọ́mọ ò ní rọ́mọ nù ìyá ni mo dé. ìjẹ̀bù. bẹ́ẹ̀ o ò bá mi rí ní kọjá rẹ. mísì gétí o mísì gétí. látànà. ẹ ṣe ní ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìwọlé ta ló wọlé ta ló jáde kẹ̀. bí màsì gétí o mísì gétí. o ṣe ọgbọ́n mi. ah mímọ́ ló kún náà máa tún suspect. suspect na suspecting you you don suspect. ṣé ṣé ìbùdókọ̀ lé mi. nàrà ẹ̀ ṣàjọ gbẹ̀mílẹ̀. ah, ah. sunkún ọmọ ẹlẹ́ẹ̀kejì mi ò rí o mi ò rí o mi ò rí mi ò rí mi ò rọ́mọ. ẹ jọ ẹ dákun máyọ̀wá dà. ó bá mi rí máyọ̀wá mo rò pé o fẹ́ sọ fún mi wípé orí máyọ̀wá ni. no kí ló ṣe máyọ̀wá. Ah. máyọ̀wá ti ṣaláìsí. máyọ̀wá ah, máyọ̀wá. Ah, ṣé èèyàn kọ́kọ́ wá ó èèyàn kọ́kọ́ ah, eh. wọlé. kò sí géètì fún yàn. ẹlẹ́ni ẹ̀dá ni sẹ́ni lè wọlé o.

bí èmi náà ṣe jí láàárọ̀ yìí ó yà mí lórí ẹ̀rọ kan sí. ara mi dá ṣáká mi ò gẹ́ ìtara mi náà wọ́n ní mo ṣe ní kí n wọnú bathroom lọ bí gbogbo yín ṣe kúkú ń wá lẹ́yìn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ lọ wọ́n ní mo mọ̀ but I've not gotten myself yet until tí Bíńtà wọnú ilé wa. mo mo mo mo mo wá wo yàrá mo rí ẹ yàrá àbí mọ́mì. àwọn ọkùnrin wò tí sọ pé ká jẹ̀gbẹ́ fíìmù ìwà ń bẹ̀. ẹ̀mí àti mọ́mí náà wá sókè. I'm not bad in my life. I'm well. In fact, I'm healthy. Feel more alive than ever. Alhamdulillah. Alhamdulillah. Ṣé ẹ̀yin rí nǹkan màmá? Ṣé rí nígbà tí èmi wá síbí báyìí? Òun ni Máyọ̀wá fi ẹnu ara rẹ̀ sọ fún èmi pé òun ní ọjọ́ tí òun máa kú èmi wá rò wípé kò sí ikú kankan ní ọwọ́ ẹ̀dá ènìyàn ọwọ́ ọlọ́run nìkan ni ikú wà. kì í ṣe ọwọ́ èèyàn èmi bá gbéra ni mo lọ sọ fún màmá àti bàbá títí èmi ni wọ́n bá sọ wípé òǹtọ́ pé ikú ò sí ní ọwọ́ ẹ̀dá alààyè kankan ilá àyàfi ọlọ́run ọba nìkan ni ó lè pa Mayowa òun ni ó sì lè jí Mayowa. yeah I, I remember I said the same thing. nítorí pé òun nìkan náà ni ó ní ẹ̀mí gbogbo èèyàn ní ọwọ́ ẹ̀mí wa kò sí lọ́wọ́ àwọn dókítà kò sí lọ́wọ́ èèyàn kankan ọlọ́run ló bá tó ń pa ọlọ́run ló bá tó ń jí àmọ́ àdúpẹ́ ní ọwọ́ ọlọ́run wípé Máyọ̀wá ó kú Ayọ̀wá títí èmi òkú alihamdulilayi olóhùn ọba àmàdúpẹ́ o mọ́mì. ọlọ́run ṣe ọlọ́run ṣe. tó ṣe wà òkú báyìí òkú baby baby I'm alive baby ọjọ́ I'm alive I'm not dead. peter ó máa ṣe mo o ṣeun gan ni o ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o. ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrá dà kórìí mi bá mi ṣe kí màmá lè jẹun ọmọ ẹ jẹ́ kí n rọ́nà lọ káráyé má pa kádàrá dà kórìí mi bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ kí bàbá lè jẹun ọmọ kórì mi bá mi ṣe yóò bá mi ṣe kí bàbá lè jẹun ọmọ kí màmá lè jẹun ọmọ eh, kórì mi bá mi ṣe. Eh. àtẹ̀wọ́ ọmọ ò bá la a ò mẹ́ni tó kọ́. How many to How many to I pray for grace, oh, and I pray for blessing. Kí n oh, we go help my destiny. Yes, I pray for grace and I pray for mercy. Kí n bólóore o, we go oh. help my destiny. Ẹ jẹ́ kí n rọ́nà lọ, káráyé má pa kádàrá dà. Kórí mi bá mi ṣe é é, kí màmá lè jẹun ọmọ. Kí bàbá lè jẹun ọmọ, kí màmá lè jẹun ọmọ. Kórí mi bá mi ṣe é é. Hey, ẹ jẹ́ kí n rọ́nà lọ. Kàràyè máa gbọ́ kàrà rọ́dà. Ó orí mi bá mi ṣe èyí kí bàbá rẹ̀ jẹun ọmọ. Ẹ jẹ́ kí n rọ́nà lọ. Kàràyè máa gbọ́ kàrà rọ́dà. Orí mi bá mi ṣe èyí kẹ̀kẹ́ kẹ̀kẹ́.